الحمد لله الذي جعلنا من المسلمين وجعلنا من التوابين والمتفرحين وجعل الطهارة ذلك من عبادات الظاهرة صلى وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àṣírọ́tún ọlọ́wọ́ ọ̀dá láà ọ̀dọ̀ tí ó ṣe wá ní mùsùlùmí olóró tó tó á ṣe àwọn onímọ̀lótó ọba yìí ọ̀dọ̀ ṣe àwọn ẹni tí lọ́wọ́ tẹ̀lẹ́ ṣe ọlọ́wọ́ ọba aláàrẹ̀ àti àjẹ́ ọlọ́run ṣe ìwọ̀n tó dúró tó ṣe ní ẹ̀sìn agbábọ́lé lórí agbábọ́tó ọlọ́run ṣe lọ́sọ̀ náà rẹ̀ táwọn fi orílẹ̀ orílẹ̀ rẹ̀ ọlọ́run bá jẹ́ tẹ̀lé gbogbo àwọn tó máa kájọ́ lórí ọlọ́run kó rẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ tó lọ sí ìjọba ọlọ́run àti ọlọ́run kó olùsọ ọlọ́run لأنه محمد صلى الله عليه وسلم قول الله تعالى إلى محمد إلى سبوع وإلى إليه èyí tó dá sí náà lọ sí ẹmọ ní ogógó onígbàgbọ́ tó wá ní ṣẹ̀ṣẹ̀ tó wáyé àgbàrá ìfẹ́ yìí èyí tó dá sí nínú onígbàgbọ́ tó wá ní ọkọ̀ onígbàgbọ́ tó dá sí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbogbo tọwọ́ ní ìpìlẹ̀ ní ìsáwọ́ tẹ́lá kọ́lẹ̀ fún náà lọ́kọ̀ọ́ àti àtàjú bí i àti wọ́n máa ṣe kí ni wọ́n máa pè é àìpìlẹ̀ ẹ̀sìn ìdọ́wọ́ àwọn ọkọ̀ àtàjú sí ẹ̀rí gbogbo tí ní ẹwọ́ ti láàrẹ̀ tó sí náà sí wọn ni wọ́n pè ní innovation àwọn ẹ̀rọ rẹ̀ ẹgbẹ́ ìrọ̀ ọgbọ́n ìjọba ní ṣe ogun jẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ àgbékalẹ̀ fẹ́ فتعرض أهل الجميع والجناب فلولا تسكوا الإخوان فلولا لا فلولا الإخوانين والنور الإخوانين الثبات فلولا الإقامة فلولا يأتي بالحكم فلولا يأتي بالمال فلولا كذلك ولا فلا أدبر الله مكيب ورايا من أدبر الله سبحانه في أقول الجميع oṣù ìdájọ́ máa ní àwọn máa tòbí tó lọ́rọ̀ ọ̀rọ̀. ọlọ́wọ́ bá dára tó sàwọ́ lọ́wọ́ ọ̀gá tó ní kí káwọn tòbí tó lọ́rọ̀ ọ̀rọ̀ agbára tó kú agbára tí ìgbàlùfáà lọ́rọ̀ rẹ̀ ń kọ̀ náà. mo kí gbogbo àwọn àgbà kí gbogbo àwọn ọgbọ́dá sọ àwọn ìṣà sọ àìsí ọlọ́wọ́ aláṣẹ àlékún àwọn ní ẹ̀sìn wọn. ìtúwọ́n ní ẹgbẹ́yẹ̀wò ní ọ̀sán yìí òun náà ni ọ̀hárá tó máa ní àìmọ̀sílìmá ọ̀hárá tó máa ní àìmọ̀sílìmá wọ́n àtàwọ̀há ìmọ́tọ́ ní tóbi ìmọ́tọ́ tó ṣe lọ́pọ̀ láti lọ́rọ̀ ẹ̀yàn fún àwọn obìnrin wọn ìlòkọ́ yìí ìlòkọ́ àwọn ọmọbìnrin lórí ọjọ́ àti àwọn ọmọbìnrin náà wọ́n ní ìkọ̀ àtùwà nítorí àwọn àpá tọ́lọ̀ wọ́n ní àwọn ọmọbìnrin aláṣọ̀rọ̀ àwọn tààrà àwọn ìdíláyà ìtàṣẹ̀dọ́ ọ̀rọ̀ Ọlọ́run wá ní máa ṣe ló fún ìgbà. Ọlọ́run ọkùnrin ẹ máa ti òkú wà sí àwọn ọmọ orí ẹ̀yìn ẹ̀dùn ọdún sí. Ẹni tó wọ́n ti wá sí fún ìtọ́wọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ yọ́dà fún ọmọ òṣèlú ìjàmáà ọ̀rọ̀ kó wọn ní wà nípa ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin òun làbẹ́ sọ púpọ̀ ní àwọn tàbájọ́ kan àwọn tá jẹ́ bọ́dà àwọn tí ayé bàbá àwọn náà á ti mọ́ lọ́wọ́ láti máa fi àwọn ìyàwó wa jí ní wọ́n fẹ́ kàgbé àwọn ọmọ alóbìnrin á máa kọ́ àwọn ìyá wa àwọn àti wa ní ọ̀dá kan àwọn sàlàyé ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àtọ̀hárà ìmọ́tónítóní عبادة من العبادات الواجبة ويجب أن نعرف نعرف من صلى الله عليه وسلم ènìyàn gbọ́dọ̀ bá wọn nípa ẹ̀ ènìyàn gbọ́dọ̀ bá wọn nípa ojú pé ìmọ̀lá wọn ti bẹ̀rẹ̀ alẹ́sẹ̀ ìmọ̀ ìlú ìlú àwọn ìṣẹ́ra ìgbà kí mo kù sí alẹ́sẹ̀ ìlú ìlú ọ̀gá aláàbọ̀ ẹ̀sẹ̀ lórí ọlọ́run kò lẹ́sẹ̀ àtẹ̀wọ̀ yẹ ọ̀gá ìmọ̀ ìlú lásán ọlọ́run kò lágbàá ikú akwai su ma wani masu da su zai zai kuma wani ta su zama wani wani bai wani da da zai mai gane da ma'ata ibi da dama wata da ta yi ne alaƙa allahu alaƙa ba ala ta mauna da gaya ta azima sai to yi ji masa bai da ibada wannan ne kawo nan kuma su ne wani ba obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn ọ̀rọ̀ àwọn ọ̀lẹ́sìn àwọn ọ̀lẹ́sìn àwọn ọ̀lẹ́sìn ni wọ́n sọ lọ́rọ̀ yẹn obìnrin lẹ́sìn ẹ̀sìn obìnrin olóòrùn wọ́n ní ẹ̀sẹ̀ ọ̀rẹ́ láti ní ẹ̀sẹ̀ báwọn agbérú ẹ̀kọ́mọ̀sánàwó aláyàtí sọ̀rọ̀ ẹlẹ́sìn ní sọ̀rọ̀ ẹ̀ adéwọ̀n ẹlẹ́sìn ẹ̀sẹ̀ ọ̀rẹ́ láti ẹ̀sẹ̀ Àwọn tí ìjọba ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ ọ̀rọ̀ ìfọ́nẹ́gbẹ̀ẹ́ ọwá gbé àbínú ní ìfọ́nà ìfọ́nà ìfọ́nà àlùbáyà obìnrin àwọn náà ọlọ́pàá dáadáa wọn nítorí káwọn ìṣúná الله سبحانه وتعالى ربنا وما خلقت الجن والانس الا ليعبدون ربنا اعطينا بالجنه في بدر السماوات والارض تولينا كبير الجنه اقوم اتابوا فوقهم اتولينا اجبت ان ارجو بنا خواب النار ايها الاخوه الله سبحانه وتعالى قل لي من سؤالك عن القران

ẹ̀yìn ẹ̀ máa tún fúlé òfin lórí ẹ̀ máa kà á nínú àyà ìgbà nínú àwọn àfihàn ọlọ́run wọ̀ ẹ̀ṣẹ́kìmà nínú àwọn àyà ọlọ́run wọ̀ ẹ̀ṣẹ́kìmà lẹ́yìn náà ẹ̀sìn máa ta ìkìmà lẹ́yìn àyà ọ̀rá ìfúnlọ́mọ ìjọba ìkìmà iná ọ̀sẹ̀ ní ìkìmà fẹ́ ìjọba sunna àyà ìlà wálé ìkìmà ẹ̀yà ọlọ́run ní ẹ̀yìn obìnrin àlùkò láti lọ́wọ́ ní àti ìgbà àwọn àyà ìjọba ìfẹ́ obìnrin tí wọ́n bínú ọlọ́pàá lọ́pàá lọ rẹ̀ ní ayé àti sáré ìyá àmà ẹ máa bínú ẹ máa ka bọ́ wà ní ìjìmá ẹ máa ka ìjìmá ẹ máa ka lónà ẹ máa ka ìjì ẹ̀yìn náà ẹni bá ti ti ní ẹ máa pe obìnrin ní lọ́pàá lọ́pàá àwọn obìnrin tí wọ́n ti tẹ́lá المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقادمين onígbà náà ọ̀dọ́kùnrin náà ìṣẹ́lẹ̀ ayé àtúbọ̀mọ́ wa ti lọ́wọ́ àdọ́wọ́ tí ó gba ẹni ọ̀gá ní ìṣẹ́lẹ̀ lọ́wọ́ àmàkọ́nà ìjọba ayé àwọn náà ẹ̀wọ̀n yá mi nínú ẹ̀sìn àwọn ọmọ ọmọ àdúgbò ọmọ sọ̀rọ̀ dára sọ́sà àdẹ́gbẹ̀rẹ̀ náà ni ó sáwọ́ ṣàpamọ́ nínú òṣìṣẹ́ àdẹ́gbẹ̀rẹ̀ àwọn obìnrin àwọn náà ni ẹni kejì ní tọ́lọ́mù láti darí láti lọ sórí ayé ṣe láti lọ sí ọlọ́wọ́ wa ẹ̀wọ̀n yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ìyàwó àìsà ọjọ́ ọlọ́pàá àìhà ọlọ́pàá ẹgbẹ́ sí wọn wọ́n ní lẹ́yìn nìsáwó nìsáwó ìtàkùsọ̀rọ̀ wọ́n ní káàkiri mọ́tìlá àwọn obìnrin ará màdínà mọ́tìlá wọn ìjùmọ̀ wọn ní mọ́tìlá nìrìmà ìjùmọ̀ ní pé áà àwọn ènìyàn nù àwọn ẹni eré jẹ ìyàwó àìsà ní nìrìmà àmìsáwó àmìsáwó ìtàkùsọ̀rọ̀ mọ́tìlá àwọn ìyàwó àwọn ará màdínà لم يمنعونا الحياة أن يتفقهنا في الدين فالذي رغب الله سبحانه وتعالى رغب على أطعمهم ويكفوا في ولوه يجدون في ولوه لم يمنعونا الحياة يجدون في ولوه لكن واحد وليس في ولوه wọ́n ti lè bá ṣe wọ́n mọ̀ ọ́n mọ̀ ṣẹ̀fẹ́ náà wọ́n lè mọ̀ ọ́n mọ̀ àwọn ọkùnrin náà ní ìgbòho ṣe wọ́n mọ̀ ọ́n ọmọ ọkọ ẹni báwo ni wọ́n yóò lọ ọmọ ọkọ àwọn náà wọ́n ta lórí àwọn ọlọ́pàá náà máa ń tó ṣe lẹ́yìn ẹ̀wà ìdọ́gba ẹ̀gbọ́dọ́gba àgbàlá ọmọbáyìí gbogbo ní ẹ̀fà lè fi lọ sílẹ̀ ní àwọn àtàrí lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ọmọ ìyàwó ìgbà náà wọ́n ti wọ́n ti nà sí máa wọ́n wọ́n jẹ́ pé bí ìyàwó gbogbo mọ́nà rẹ̀ máa dáa ẹ́ gbogbo dáwà bẹ́ẹ̀ láàpò tí ó ti sàbà ní fún ara wọn rẹ̀ ọwà pẹ̀lú ọmọ ọmọ ti sáà ní ìdíje táwọn yóò wá sílẹ̀ ọmọ ọ̀rọ̀ aláàmọ́ ti á sọ sí ayáyé àfikà ọ̀rọ̀ máa ti máa ti mọ́ sí ma àwọn ìdájọ́ tuntun wá ìmára obìnrin àfàhàrà tó ṣẹlẹ̀ á fi tó wọ́n pè nǹkan ní ìmára àmàrà òun náà ti rọ́pọ̀ ọmọ yóò náà ọ̀ṣọ́dá في حدث أو نجاسة بالماء أو غيره òun náà ṣe gómìnà ọ̀pára ó sì gbìyànjú gbogbo èkó fún ara rẹ̀ àwọn ìṣẹ́ tí ò ti jẹ́ gómìnà ìtí ò ti jẹ́ gómìnà ìtí ọ̀pá ní òun lọ́wọ́ nínú àwọn ìgbésà ojúbí ẹ̀yìn hádàtì ìjẹ́ ẹ̀rẹ̀ ní nàìjíríà òun náà ni hádàtì nínú àwọn ìgbésà ojúbí ní àwọn pé a máa máa pẹ̀lú omi àti pẹ̀lú nǹkan ìtọ́wọ́n tó lè máa rà سلم الله تعالى أن يكون الرافدين فلو رأي أعظم الله من قوله فلو رأى لا أمي فلو رأى لا أمي من القرآن فلو رأى لا أمسيكم كيدوا فلو إن الله أمره يحب التوابين ونفع هو رحمه الله ويحب المتفاوتين وشكت عظيم الله tó máa ti máa lórí ìṣẹ̀lẹ̀ máa àtọ̀ rẹ̀ máa ara rẹ̀ máa àbí a máa àbẹ́ rẹ̀ máa ẹni tó ti sẹ̀sìn ọmọ mọ̀ pé o ti wà nínú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọ̀ nínú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ yìí tó ní tí ó bá ti lọ sí ọlọ́run kó lè ra rẹ̀ bọ́yá ọkùnrin àbúrò rẹ̀ sọ́wọ́n tó bàbá ọ̀rọ̀ ayà tí ó máa fi ọ̀rọ̀ wa sọ pé òun tẹ̀sí àwọn tó ń tún bá òun ti tẹ̀sí àwọn ọmọ ọmọ ọmọ tó lórí tí ó lé pàtàkì bàbá yìí ọ̀rọ̀ fún ọmọ ọmọ tó lórí ìjọba nínú láti rí ní ẹ̀sẹ̀ tó ìjọba ọlọ́run fẹ́fẹ́ káwọn ọmọ tó lórí ọkọ̀ sọ ọwọ́ sọ ọjà lọ́pọ̀ ẹ̀ tó kùnà ní ọkọ̀ àmàbíyá ọkọ̀ àmàbẹ́ ẹgbẹ́ ti wáyé sí ìrọ̀ ọmọ ìyá wọn gbogbo ara rẹ̀ bá bá kọ́ máa mara gbogbo ẹ̀rọ gbogbo ọlọ́run dáadáa lórí ìṣẹ́ ọ̀dá bẹ́ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ fẹ́ kí wọ́n máa rìn ìpàdébọ̀ kọ́ máa rìn àwọn ilé kọ́ máa wù lọ́kùnrin lóbìnrin ọlọ́run fẹ́ lọ́lọ́wọ́ láti pàṣẹ ibi òun ti sọ orí alẹ́ fún nílá lókè sábà orí ẹ̀ẹ́mà sí bọ̀rọ̀ ayé máa ẹ̀ẹ́mà sí bọ̀rọ̀ ayé máa ẹ̀ẹ́ ìfẹ́kẹ́ máa ń rí rẹ̀ ọlọ́dà ọmọ sílẹ̀ ọlọ́dà orí ọmọ sílẹ̀ ọlọ́dà sábà ọmọ sílẹ̀ ọlọ́dà àbí ọlọ́dà ẹ̀kí ọlọ́dà tí ó mọ́ wà fúláwà orí pípẹ́ ẹ̀kí sábà ní olùwẹ̀dì ní ìsìsíbẹ̀ gbogbo bá wọ́n lọ́wọ́ kìí lọ́wọ́ láti lè fẹ́ràn ẹ̀kí pure water pure water wọ́n lè kọjá ìdáwẹ̀ ọmọ rẹ̀ orí pípẹ́ ọmọ lọ́dún lọ́dún nípa òdílé ayé lọ́yà pàṣípọ̀ ọlọ́wọ̀n fẹ́ wáyé wọn ọlọ́wọ̀n fẹ́ ẹni tí bá wọn ọlọ́wọ̀n fẹ́ ẹni tí ní bá wọn èrè lára ìlú òkòkò àtẹ̀síwò kìí ti kò ráyé ẹ̀fíìnà jẹ́fà ẹ̀sọ́nà òfin àgbà ní ẹ̀sà ẹ̀sìn kan wọ́n ní mọ́lá àjẹ́sì sọ pé ọlọ́wọ̀n máa sọ fún ọlọ́wọ̀n tí ó sọ àgbà ìfẹ́ òun ti sọ àyíkú kalẹ̀ àdébì ni ọlọ́wọ̀n máa sọ fún pé pé àwọn kan ní ìyàtí wọn sáré látara pé wọ́n tọ̀ wọn ọ̀tá àdábì kọjá lẹ́gbẹ̀ta ẹ̀dẹ́bì rẹ̀ àdábì ní ha àmà àdà ẹ̀rí eré ìlú ìsáwọn ọjọ́ àjọ́lá wọn jẹ wọ́n yà lọ́wọ́ ọmọ ìgbà àjọ́lá lè ní kẹbíyèrè àmà àdà àdábì ní ẹ̀rí ìpẹ́ bàtàlá àdẹ́sẹ̀tẹ̀ẹ́sẹ̀ báwọ̀lì tọ́lọ́tọ̀ kì òkè sábà tọ́ba tó òkè sábà ọlọ́run náà lè fi wọ́n jẹ́ sí àlọ́wọ́ sáré ẹni tó sábà ọmọ òkè jẹ́ sí ara rẹ̀ níbi òun lè fi tó gbé ẹni òkú la àmọ́ pé ọlọ́run dá ó sì lè kọ́ wa lábà ọ̀tá wa ó ní ìyá sáré tó jáde yàrá àbí tó lọ́wọ́ bẹ̀rẹ̀ nínú èyí wọ́n ni wọ́n jẹ́ ìyá àti orí ẹ̀ sí ẹ̀sẹ̀ kékeré ní ẹ̀yọ̀ náà ọkọ̀ ọkọ̀ ọ̀sán ó ti wára mọ́ lọ́kùnrin lóbìnrin èyàn pẹ̀lú àtàrí ohun ọlọ́run bẹ́ẹ̀ ní ẹ̀rẹ̀ dáre ní àwọn ìsàárè ìfẹ́lẹ̀ máa gbèsè sí ìgbàlẹ̀ nítorí òkú ní fún mara wọn lápàtà ìgbẹ́ wọn yá ni ẹsẹ̀ ní ọlọ́run tẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́ dáadáa fún wọn ẹ̀rọ yá ni àdàwà àwọn àwọn àdàwà àwọn ẹ̀rí àwọn àhárà ní àwọn ìgbọ́ àwọn tí wọ́n ti láwọn ìpàdé fún wa nínú tẹ́lá fídíò ẹgbẹ́ fídíò àti fídíò àgbà nínú tọ́lọ́pẹ̀lú ọ̀rọ̀ wa ẹ̀rí àtọ̀hárà yóò fi méjì àtọ̀hárà tó àlìhàkìkíyà tọ̀hárà èyí tó yẹ pé àwọn ìbáyìí ọlọ́ọ̀fẹ́ kama fún àwọn ẹ̀rí sáà ní kama mú kúrò ẹlẹ́bìí ní àtọ̀hárẹ̀ tó àdúgbòkúrò ìyá àwọn ẹ̀rí sáà tó dúrí ìyá dára ìyá dára ti jẹma tẹ́tẹ̀tẹ̀ ma pé àwọn olórí ẹ̀kú yẹn báyà tó ti pé ìtọ́ bẹ lára ẹni ìgbẹ́ bẹ lára ẹni méjì ìjọ láàbòjútó àtàkìkíyà ẹ̀rí àtàkìkíyà sàmáàrọ̀ èyí tó jẹ́ pé ọwọ́ jẹ́ ṣe pàápàá pé bí a sàmáàrọ̀ tó àìkóhùn sí àìkàtìlẹ́rù sí wọ̀tẹ̀kóhùn tó ti bẹ́ẹ̀ ni wọ̀tẹ̀kóhùn wọ̀ ìmọ̀tẹ̀rẹ̀ àwọn ìmọ́tótó èyí tí a rí sí àtúnṣe báyìí àmùkó àti kí àtọ́lọ́mọ̀ sí a wọ́n ti pọ̀ ìdọ̀tí ẹ̀ wọ́n ti fẹ́ ìdíyẹ̀ kú. Òun náà lè ní ọwọ́ àti ọmọ ara wa bóyá sọ bóyá yẹ̀fẹ́ àwọn èyí tó wà nínú aṣọ wa bóyá ẹgbẹ́ kan síbẹ̀ àbí ẹ̀gbẹ́ ọ̀wọ̀ ìmọ̀ká àbí àyíká ti fẹ́ lọ́sìn ìfọ̀rọ̀ ọ̀rọ̀ wa tí ló dé tí wọ́n fi ká máa tẹ̀wọ́ tó nítorí lágbà sí ẹ̀wọ̀n mi ẹni tó wà nínú ọkọ̀ láì bẹ̀rẹ̀ ẹni tó wà sí máa tó tó kò lè mẹ́wọ̀n ọ̀sọ̀ ara wọn ní ṣùgbọ́n láti dẹ́nà àbẹ́wọ̀ tọ́wọ́ tó tó lẹ́yìn tó tó ti jẹ́ òun fún òun nígbà mẹ́rin wọ́n ṣe ìgbà ọmọ ẹ̀ṣọ́ rẹ̀ wọ́n ajẹ́pẹ́ ìmọ́tótó dandan fún wa nínú àwọn àtẹ̀jáṣà àwọn ẹ̀rí ẹ̀yẹ kẹfìsíro láàrin ìrìnsáàrí wà báwọn yìí bóòlù ajẹ́pọ̀ ẹ̀rí ìtọ̀ àti ẹ̀rí ìfẹ́ bóòlù ajẹ́pọ̀ wọn àwọn ọmọ wọn pẹ̀lú lẹ́kọ̀ọ́ kan wa káwọn ọmọ orin pọ̀ omi láwọn orin pọ̀ sábà wá lórí àwọn ọdún òkúta òkúta lẹ́ta gẹ́gẹ́ bí sọ́nà lẹ́ta mahama tí ó dára ọ̀sọ̀nà lábọ́ àwọn mọ́sálásí ọlọ́bẹ̀rẹ̀ sí sí ọlọ́bẹ̀rẹ̀ sí lọ tẹ́lẹ̀ mọ́sálásí sínú mọ́sálásí tẹ́lẹ̀ kan àwọn bàbá wọn ò gbé wá pọ̀ sí tẹ̀wọ̀n sí ilẹ̀ yára ni owó òkúta wọn kò sílẹ̀ sí ìyàwó tẹ́lẹ̀ ni ìyàwó àwọn ọmọ òṣìṣẹ́ àwọn bàbá àwọn ẹ̀kọ́ òwìnì àti ẹgbẹ́ mẹ́ta ọmọ ìgbìyànjú ìlú jáde ọ̀dọ́ ìbò jáde ìrẹ́bẹ̀rẹ̀ ìwọ̀n wá sọ̀rọ̀ náà lẹ́nu wa sọ̀rọ̀ pé sọ́rí ibi àti náà wọ́n rẹ̀ ìjọba tó ti lọ́wọ́ orógbó ìjọba ní ilẹ̀ ìjọba tó kéde ìjọba ìjọba tó ti lọ́wọ́ ìjọba tó ti lọ́wọ́ kẹrù iléeṣẹ́ ìdẹ́kẹ́ ìbọ̀ká láti mú nípa àwọn dájú wa wọ́n ti gbé ìjọba kan lọ́dá ìgbò ìjọba pé alákùnrin tó lè kó dájú kẹfẹ́ láti kájíkẹ́ ọlọ́run gbogbo ọlọ́run fẹ́ pàtàkì ọlọ́run nígbà ẹni tí ní ẹni tí ọ̀tọ̀ náà yìí orí tọ́ àdẹ́kọ̀ọ́ ọlọ́run tó bá ṣe gbé ẹ̀wà àdẹ́kọ̀ọ́ ní ọlọ́run lè mú omi àdẹ́kọ̀ọ́ ní lóró omi àdẹ́kọ̀ọ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ sí ìtọ́rọ̀ kí ni wọ́n fi omi là bí sọ̀rọ̀ oníbomi là bí sọ̀rọ̀ tọ́wọ́ ti ti ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ti wà ní inú lórí lórí ààyè sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó tó wọ́n náà tó fi sọ náà sọ yàgbẹ́ náà sọ bẹ́ẹ̀ lè kọ́ tọ́wọ́ lórí lọ́dọ̀ òkú náà èyí lè sọ ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọdún àgbàdì àgbàdì ìwọ́n náà ni wà báwọn oní omi kan tọ́jẹ́ pé ẹ̀kíkù ọwọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tún

obìnrin gbọ́dọ̀ fọ́ abẹ́rẹ́ lọ́pọ̀ bá ṣe wà ọkùnrin náà gbọ́dọ̀ fọ́ abẹ́rẹ́ àbọ̀bà alì bùlábì bàlẹ̀ orípa tẹ́lẹ̀ akọni alìbàzáàrùn akọni tí ó kọ̀ lára tó bá ṣe kó tí àwọn ìbáyìí ní ọjọ́ kiri kiri lọ́pọ̀lọpọ̀ yẹn tí wọ́n jọ yẹn máa jáde lẹ́nu àti ọkọ̀ ọkọ̀ abẹ́rẹ́ pẹ̀lú omi wọn kọ̀ ó ti wọ́n sí tòkòtò rẹ̀ ẹ̀mọ̀ ìyá obìnrin náà láti pọ̀ náà lórí bẹ́ẹ̀ ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ilé ìmọ̀ wo ẹlẹ́sìnlẹ̀ ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ náà wọ́n yóò wọ ẹ̀sì àwọn ohun dáwà àwọn ohun àwọn musician táwọn tó wọlé lóńgbẹ mùsùlùmí gbọdọ̀ kásí ní gbogbo àwọn olóyè lóńgbẹ àwọn olùkó tí ọ̀gá olùkó tí ìyàwó yàwó àbúwọ̀ ìyàwó yàwó olùkó tí ọ̀gá lọ́wọ́ ó ń bọ́lẹ̀ tí ó tún kọ́ padà wọ́n fẹ́ bọ́lẹ̀ ní ọ̀pọ̀ ní ìka ọ̀rọ̀ ìbí tí àwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ṣẹ́ ní ọmọ tó ti wáyé kò lè ṣe àgbọ́lù ta tó ní àwọn òṣìṣẹ́ tó ti kọ́ padà jáde ẹ̀ ọmọ tó lórí lórí ẹ̀rọ láti rí ẹ̀rọ ìlànà ìjọ́lẹ̀ ọ̀rọ̀ obìnrin fúnra nígbà tó bá ṣe ìgbóná ìyá lọ́kadà yóò mọ̀ owó yóò mọ̀ owó ọmọ òun lọ́sẹ̀ ti gbé káàkiri lọ́dà tó báyìí ìyá lọ́sẹ̀ ìmọ̀lẹ̀ báyìí látara bẹ́ẹ̀ tó fi ti sáré omi sáré ìjẹ́ oníjáde rẹ̀ tàbí ìlú jáde lára rẹ̀ ní ìjẹ́ lára ọkùnrin ọmọ ọ̀gá láti wọ́n sára fi jáde lára tó fi kọ́ wa. sẹ́yìn ọ̀pá ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ní ìsọ̀rọ̀ àti orí ọmọ tó tó kó ní lọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ́ lára ẹni orí ọmọ nígbà tó ń bẹ̀rẹ̀ sí ààtò tó ń rán nígbà tó ọ̀pọ̀ tó káàbà tọwà rẹ̀ jọ náà lẹ́kọ̀ọ́ ṣáyì ẹ̀mọ̀ ya ni nínú àwọn ọmọ ẹ̀sìn tasọ̀rọ̀ púpọ̀ lára ẹ̀yà wa ẹ̀jẹ̀ háìdì ẹ̀ ọ̀yà tí ìyá ti lọ ọwọ́ ti náà sọ àtọ̀rọ̀ òbí ọ̀hún ọwọ́ ti náà tilẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ tó wọ́n lára ní ẹ̀ṣẹ̀ ọ̀hún arákùnrin arábìnrin náà wọlé bá ní ọmọ ọmọ ọmọ ọmọ onímòtíṣẹ́ ọlọ́mọba ìyàwó súnlọ́lá lórí ìlànà ìṣẹ́kù sọ́bà nìjẹ́bì àkáì ó ní ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ̀yẹ́ láìsí ní máa ń fi àṣọ wọn kẹ́kọ̀ọ́ náà kó láwàá ṣe ọ̀pọ̀lá ọwà sọ pé àdẹ́sọ̀ pé àkókòtòkò ìyàtọ̀ ní alábẹ̀rẹ̀ yẹn yọ́mọ̀ ṣe ní yọ́mọ̀ ha yọ́mọ̀ ha tó mọ̀ pẹ̀lú lóṣù yọ́wà tó lè máa fi lóṣù yóò tàbáwọ̀ ọmọdé sọ́dún sí lọ́gbọ̀ ó ti dára jọwà fún lórí sí ọjà ìdìbò rẹ̀ èdè ọmọ sórí tọ́wà ti má tọ́wà ní tí ti lórí wọn rẹ̀ kò sí wọn orí mọ̀ ọ̀kọ́ má tọ́wà kọ́ má agbẹ̀yẹ agbẹ̀yẹ ẹ̀ pàṣẹ lọ́wọ́ yẹn ẹgbẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀ sẹ́ńdẹ̀ lọ́wọ́ yẹn àbí àbẹ̀jẹ̀ bá wọ́n ti yẹn ẹgbẹ́ ni nínú ìwọ́n sí lọ́wọ́ ẹlẹ́jọ́ ojú rẹ̀ sọ́nà bí ikú ẹ̀jẹ̀ ìpínlẹ̀ sílẹ̀ ìta òun náà lọ́lẹ́ sí ìjọba lọ́lọ́ ní pẹ̀tẹ̀lẹ́jà rẹ̀ pé òun tó kó lérí àtàkì ìyàwó ní ayọ̀ lórí lọ́sìn àwọn ẹgbẹ́ yọ ẹgbẹ́ yọ lọ́wọ́ sùn máa láyé pẹ̀lú àwọn gbogbo àwọn ìtọ́lẹ́jẹ́ pé ẹ̀rẹ́sẹ́lá gbọ́dọ̀ jẹ́ àwọn ẹranẹ́sẹ̀ ìwọ̀n níta jẹ́ ẹ̀rẹ́ ní ìgbẹ̀rẹ̀ ẹ̀gbẹ̀rẹ̀ àwọn ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé أدوى من بيتين بثلاثة أحجار فالقوم ثلاثة وجدت له حجرين أطاع الموالي أطاع أبنى المسؤول منه يمكن أبيه ولوضع مدري بأنه حمار كان أبو كيف كيف كيف كيف كيف ìbẹ̀rẹ̀ náà ẹ̀gbẹ̀ wọ́n àti wà fún ọdún sọ́lá ọkọ̀ ọ̀jẹ́ tó dàgbó ó ní máa ń sẹ́kẹ̀ ṣẹ̀kẹ̀rẹ́ yìí alẹ́wà gba òkúta ní ìlọ́wọ́ mi ọ̀tọ́ ara òlùlá alẹ́wà ju ìbẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ alẹ́wà ju lọ toró náà ti kà ní. àbúrò tó lò pé alẹ́wà ló tó ti kẹta alẹ́wà ju ìbẹ̀ àṣìmá kẹ́tẹ́kẹ́tẹ́ alẹ́wà ju lọ ọwọ́ àti òkúta Ẹgbẹ̀yà gbogbo ẹranko tó wèé jẹ ẹlẹ́tẹ̀ ìgbé wọn ẹ̀dùn ìlọ. Tó bá ti bí aṣọ, wọ́n náà obìnrin náà ti fẹ́ ọgbẹ̀lẹ́ rẹ̀. Gbogbo ọ̀pọ̀ gbogbo ẹgbẹ́ ọ̀pọ̀ ìpò náà tó fi jẹ́ ọmọ lọ́wọ́ nígbà tí yàn fi ìgbé orí ìyà àti ìgbà orí ìyà tó lè gbé dáadáa ẹgbẹ́ ni nínú àwọn nàìjíríà tó áwòrán tó náà ní ìtọ̀ ajá ìtọ̀ ajá yìí ni àtẹ́kọ̀ọ́ àkókò ọ̀sán tọ́tọ̀ ẹ̀rí rẹ̀ àtẹ́bìlẹ̀ ti yọ àtẹ́bìlẹ̀ ẹ̀kọ́ tí ọmọ tọ̀húrù ìlàrí àdíkò alẹ́bìnrin bí i ajábátẹ̀lúgbọ́ àtọ́kẹ́kì àti pọ́pọ̀ àjọ ìjọba àwọ́tẹ̀lé rẹ̀ ìlàwọ́ ẹ̀rọ bí i kẹ́kì tí ajábátẹ̀lé tẹ̀lúgbọ́ ìjọ́ an yi da shida wata bambara wani ne kai wadda da ke wulawun da tsoro wulawun da tsoro ẹbí ẹbí ti kan lórí ìdíje bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ kàrún bẹ́ẹ̀ kẹwàá bẹ́ẹ̀ kẹrin bẹ́ẹ̀ kẹta ẹ̀sà ti ẹ̀sẹ̀ tí ń pé ẹ̀sẹ̀ tí ń pé náà yẹwò ìdí wọ́n lọ ní wá tọ́fẹ̀ lórí kò sínú ẹ̀wọ̀. ọkùnrin ẹ̀sẹ̀ tí ń pé ilé àṣẹ náà ní lọ́jẹ́ àṣẹwó kò sí yọjọ́ kan nínú ọ̀nà ẹ̀gbẹ́ ìdíjọ fẹ́ pọ̀ ìfẹ́ wà pé ọlọ́mọ gbọ̀wà sáàmì lọ́pì pé pọ́pì ẹ̀ àdáṣì ọkọ̀ kàwé púpọ̀ ẹ̀yà kàwé alẹ́gbẹ̀gbẹ̀ a dábà bẹ̀rẹ̀ nínú ilé rẹ̀ sí fídíọ̀sùn nínú lẹ́yìn o ìtúwájúta ọ̀ nínú ilé sí fídíọ̀sùn wọ́n máa yọ lè yóò lè wú ní méjì méjì nínú iṣẹ́ rẹ̀ láàárọ̀ ọ̀ wọ́n máa jùlọ sí ẹ̀ lágbègbè ìṣẹ́ rẹ̀ lè ṣẹlẹ̀ lágbègbè tó máa yọ lè yóò wú méjì méjì láwọ́lá àwọn tí bá ti sí tó wà dájá ojú sí lẹ́kùn àdíṣe nígbà tí a ń ka àdíṣe ilé ló ti láti ní ló já ma pàtàkì rẹ̀ nítorí pé nígbà tí ajá yìí ó ti labalaba ó fẹ́ lọ ẹnu ó ti bọ́ọ̀lù ó ti labalaba ó ti ní ọ̀bù labalaba ó ti kí pílẹ̀tì tẹ́lẹ̀ jẹun ẹ̀dàkùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ fún ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo pọ́ọ̀tù wà lórí ẹ̀fọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ gbogbo ọ̀pọ̀ ẹ̀rọ ìṣẹ́jú lórí ẹ̀fẹ́ ìlọ́gbẹ̀rún mọ́mẹ́ wàhálà ti dé àbẹ́yẹ ti dẹ̀ sẹ́kọ̀ ọ̀rọ̀ yín náà ni ẹ̀yà aláìmọ̀kan ní máa ń dájá ní ọ̀rọ̀ ẹ̀rọ ní máa gbájá sí ilé yọmọ gbèsè ìgbẹ́ ìlú ìgbẹ́ sáwọn èyí kò nínú labalaba tí ìgbà wọn yẹ ìtọ́ yẹ ẹ̀gbin nígbà tó bìbẹ́ sí ara àbítọ̀ tó bì kíra ọlọ́mọdé ìsànú wa àwọn bá àwọn bá wọn tó wọ́n ní ìbá àmàjẹ bọ́ọ̀lù náà ìbá àmàjẹ àbọ̀ ìbá àmàjẹ ẹ̀wọ́n eh, ni wọ́n pè é eh, àwo ìbájá ara náà lọ́sọ ìtọ́yẹ gangalabẹ́lò ẹ̀gbìn ìtọ́yẹ oní àpọ̀ ọjọ́ ọmọ nínú àwọn ẹ̀gbìn tàbí ìjìnà sí àyàwó alìmájìta alìmájìta àwọn ẹran tó kú tó ọ̀gọ́bẹ̀ ẹran tó kú tó fẹ́rí tó ọ̀gọ́bẹ̀ màlúkú oyé ọ̀gọ́bẹ̀ ẹ̀mẹ́yọ ajẹ́kú ọ̀gọ́bẹ̀ ẹ̀mẹ́yọ àti àwọ ẹranko tí a bá fa ẹranko bẹ̀. Àdẹ́gbà Muhammad Sọ̀tọ́lá àdẹ́bì ìrìnà tó ti tẹ̀lé ìháàbù pàpẹ̀tọ̀. Àdìháàbù àti ní àwọ ọmọlú àwọ àgbò ní wọ́n pè ní àdìháàbù. Àdẹ́bì ìrìnà tó ti tẹ̀lé tẹ́bá ti fa ẹran lẹ́yìn kìí ẹ̀tẹ́ ti fa gómìnà náà tó wá kó àwọn ìkan àlẹ́bí tí bá tẹ́ fa ẹran lẹ́yìn máa orí ẹ̀sìn ìtẹ́lẹ̀ àwọn àjọ ìkan tẹ́lẹ̀ fa ẹran gómìnà ẹ̀ẹ́dẹ́ ó ti fi ní oṣù máa àwọ̀yẹ̀ ìgbà náà lẹ́fàwọ̀yẹ̀ náà alẹ́fàwọ̀yẹ̀ alẹ́fẹ́ bàtà alẹ́fàwọ̀yẹ̀ alẹ́fàwọ̀yẹ̀ Àwọn tí ọba ti pé alẹ́fà ẹ̀fà orí nígbà tí ọkùnrin lè sọ̀rọ̀ níbi ìgbẹ́ yóò, wọ́n bá dà láàbá nígbà tó gbé ìgbẹ́ sábẹ́ ìgbẹ́ ìfẹ́ràn rẹ̀ ẹ̀fẹ́ oṣù ìlú rẹ̀. Kọ́lọ̀ wọ́n bá dà fún ọ̀sán ló máa gbé ẹ̀sán wa. Ìmọ̀ lóde àti ìjọba òṣèlú ìjọba gbogbo rárá gbogbo ìgbogbo ìlọ́gbẹ̀ ó ní ọmọ ayé tó máa jẹ́ wọn àwọn olùkọ́ àwọn sọ̀rọ̀ tó pọ̀ nípa àwọn ìgbìn ọlẹ́ náà ní ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ náà wọ́n bẹ̀ ẹ̀wọ̀n ayá mi ẹlẹ́dẹ̀ gbogbo àwọn eléyìí àwọn náà pè ní àgbàjà ọ̀tá àápọ̀ máa pẹ̀lú omi sí tí ó máa tó ní tó ní kò ní wà ní ara wa àti súnmọ́ bí wọ́n bá ẹlẹ́bí òun ká fífẹ́ sí jẹ ìpìlẹ̀ tọ́pìtì wọn ó lẹ́nà ọ̀há lọ́tún tó fún òbí ìlera ó ní ìmọ́tótó èyí tó jẹ́ bí àní rí kọ́mà òun tọ̀hún ẹlẹ́bí láti mọ̀ ìlú ẹni jẹ́ lábàdá òun àtọ̀lẹ́ pé ẹni ó sì mara ẹni tó parí àyè tó parí ìfà àyè tó sì mara òkútókú àyà àìkò sí mara ìgbẹ̀yàgbẹ̀rẹ̀ lọ́dọ̀ ayà sí mara fún wáyà sọ máa lọ́dún rẹ̀ hálẹ́sí òun náà ti ká mara kúrò níbi àwọn ẹgbẹ̀ náà lórí tí a bá ti tẹ́lì àpẹẹsẹ̀ nínú àwọn ọ̀gá tí ẹ̀ẹ́sẹ̀ sọ pé àwọn ọmọ àwọn àti ìmọ̀ lójú rẹ̀ ọ̀yẹ̀dàtàtù ìbẹ̀rẹ̀ wọ́n ní ilé ìfọ́wọ́ ní ṣe pẹ̀lú inú ara ẹgbẹ́ bí alhaji obìnrin tó ṣe registration yóò bára tọ́bá ti di alimentation yóò rí náà àbá ọlọ́pàá ti ta padà sẹ́yìn fornication ní wọ́n dá ìlú sẹ́yìn spiritually and physically organized gbogbo ẹni fásitì ìfọ́kùn ní àjọ́sí sí ṣùgbọ́n ọlá ní ìbálẹ̀ ìfọ́ lọ́kùnrin Vale, vale. Vale, ¿puedes dar algo? Adébọ̀lẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ìjọ. Ìgbọ́mọdé, orí àjò bí ẹ̀ẹ̀ẹ́ jẹ́nàbà ẹni tó sùn lọ́la làá fọwọ́n ní tẹ́sí òun náà wẹ̀ jẹ́nàbà gbogbo àwọn ilé yìí ẹgbẹ́ náà láàbọ̀ ọ̀la rẹ̀ pé fọmọ àlà wọn kẹ́rin tẹ̀sí náà lè fi ojú iná fi pèsè àpàmà arábù àti òkun lè yá ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa òkú tó múná àwẹ̀ àwẹ̀ ẹ̀sọ́ fẹ́ wọlé ìsìlámù àti àwẹ̀ gbogbo àwọn ilé yìí bàbá rẹ̀ mi tẹ̀wá ní àwọn ìfáwà wọ́n ní ọwá tó sọ́nà mẹ́ta tọ́wọ́dá tó kó mọ́ àwọn ìpara tó tó rí wọ́yà tó sù òun náà làwọn àpara tẹ́lẹ̀ bí ìwẹ̀ láti bí ìwẹ̀ láti bí bí apàdé ayọ̀ ẹ̀jẹ̀ bí mádá abẹ́ àtìgbàdàgbà abẹ́ ìwẹ̀dàgbà ìwẹ̀ láti bí àlùwàdà òfin yẹn wọ́n torí pé bàbá tó kó bọ̀rọ̀ ẹ̀ẹ́dì bàbá tó kó bọ̀rọ̀ òun náà ní ilé ìbá tó orí èèyàn tó láti ìlú rẹ̀ ẹ̀ẹ̀ alùpàdà rẹ̀ tí a ó ti já yóò ti sọ̀ hárà pẹ̀lú kọ́tàlùwàlá ṣẹ́wárí àtìwẹ̀ àtàlùwàlá yìí àtìwẹ̀ àtàlùwàlá méjì ìdámọ̀ bí mara tàbí ní omi fún ìwẹ̀ àrómi fún àlùwàlá wọ́n ní wà bá ìdàtò àyàwó máa ń ìdàtà àrùn lórí sí ó wà tẹ̀yà fún ààbì tẹ̀yà fún àbọ̀ ọmọlẹ̀kẹ̀ àjọra orí àbọ̀ ọmọlẹ̀kẹ̀ àjọra ọwọ́ wadé okú ọwọ́ ọ̀rọ̀ ọwọ́ ẹ̀rọ ayáàmù àtẹ́lẹ́wọ́ wa àbúrú rẹ̀ àgbẹ̀rẹ̀ ojú àwọn tó àti tí wọ́n fẹ́ wẹ ẹ̀jẹ̀ báyìí wọ́n fẹ́ wẹ ẹ̀jẹ̀ fáìlọ̀ tí ó lọ dúró mi mo ti fọwọ́ kàyẹ̀ pẹ̀lú ọ̀dà tó lọ wọ́n yẹn tó fi wọ́n kàwé nípa àwọn nínú ilé gádáwà rẹ̀ tí ó rú bẹ̀ ọba sọ kánú ọkọ̀ wọlé yẹ pẹ̀lú ìgbèrè àjọ ọwọ́ ọlọ́pọ̀ mọ́tà ó ti sàlùwà láà ó ti ti wẹ̀ kò jẹ́ ìlú ìfẹ́ ìka ìgbọ́n pẹ̀lú òdíjára wà láàrin òtó mi nínú táàbù

àìsàwí ìwà àdáwò aṣọ́jú àìsẹ̀ríhà wọ́n ní ẹ̀jẹ̀ kan tí wọ́n wá ẹ̀jẹ̀ àìsìyàn tí wọ́n wá lára obìnrin tó gbára obìnrin wọ́n ní ẹ̀jẹ̀ náà ní ìwọ̀rọ̀ paramara ìyàwó mi fáàlì ọ̀ṣìn mọ́ta láti inú inú obìnrin lọ́lọ́ tí wọ́n mú wá ìkúlẹ̀ ṣọ̀nà ìkótó ìjọba sí nẹ́kùnrin nàìjíríà wọ́n kò ní àdáyà ìyàwó àìsàn ìjọba náà ó lè ní nàhárà àbò kàtàkùn lọ́wọ́lá bọ̀dá ó ní ẹgbẹ́ ìṣẹ́ tí wọ́n wá lójú oṣù lára àwádá lóbìnrin yẹn ọlọ́wọ́ aláàbò ló ti ṣe lọ́rọ̀ yẹn ibi àwádá lóbìnrin àmà ìdẹ́lẹ̀ ní oṣooṣù ẹjọ́ màjá ìdí ojú ara wọn lóṣooṣù ọlọ́wọ́ ti ṣe lọ́wọ́ rẹ̀ tó wáyé lóbìnrin ọ̀rọ̀ àyà ni tọmọdé wá ti bàlágà tọmọdé wá ti ṣe kan oṣù bàlágà yìí àwọn ìta àbí ọ̀pọ̀ bàlágà òní kọ́ wọn ṣe ilé tó sì máa tẹ̀lé ìtàrọ̀ tó bá ti ṣe wọ́n kọ́ lẹ́rù tó bá ti ṣe iṣẹ́ ìwọ́n kọ́ lẹ́rù tó ti lọ kájọ kájọ sọ ẹ̀rọ yá mi ẹ̀jẹ̀ wa mo tẹ̀sọ̀ háìdì háìdì ní ẹ̀rọ yá mi ọjọ́ mélòó ti yóò lò ẹ̀jẹ̀ tí wọ́n wà yìí ọjọ́ mẹ́rin ni wọ́n mú mú wọ́n ní wọ́n àjá bí àfọ́dé ṣáyé wọ́n láyé àṣàlẹ̀ wọ́n ní kò sí nínú ẹ̀sìn pé ẹ̀ẹ́jọ́ mẹ́ta lẹ́gbọ̀dọ̀ bí i ìhàyè àbí ìjọba yìí ìjọ mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́gbọ́dọ̀ ìhàyè wọ́n ní òṣìṣẹ́ ọjọ́ tó tẹ́lẹ̀ ìgbàlọ́ ọjọ́ tó pọ̀ lọ́wọ́ wọ́n ní láti rẹ̀ àgbàlá àmọ́yìí tí ọba júmọ̀ alẹ́lẹ́ alẹ́ àtàkùn ti tán ọ̀gá wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n máa ń ṣe ní dọ́lọ́pàá àwọn máa ń ṣe ní dọ́lẹ́dì àmọ́yìí tí àwọn ẹ̀fọ́ àwọn ẹ̀rẹ́ ìgbòho ọgbọ́dọ̀ lé fifteen days ọba ti lé fifteen days àdéhùn ilé ní àìdọ̀ ọ̀gbìn ká máa lé iṣẹ́ àárọ̀ iṣẹ́ àárọ̀ ní ìjà àwọn ti dé ní ìbára ti bẹ̀rẹ̀ fún àdéjọ́ mẹ́rìnlá tó bá ìjọ mẹ́lógún ìjọba yá tó tó ṣe tó bá yẹ ní ìjọ mẹ́rin bí ní ogún ìjọba máa kẹ́rùn láti ìjọba ní ìlú ìjọba àdéhùn oríṣiríṣi náà lọ sí ẹgbẹ́ ẹgbẹ́ àrùn ọlọ́wọ́ padà wọn fa àwùjọ ìkọ̀ọ̀kan wọn àwọn tó ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ tó ń lọ́dọ̀ wọn fún ní àlàáfíà wà pọ́dọ̀ ayé wọ̀ ẹ̀dà ọwọ́ kéré jù pé ẹ̀sì ayé wọn níjọ́ pàtàkì mẹ́jẹ tó wọ́n kéré níjọ́ pàtàkì kan ọmọ fi ń bèèrè ẹ̀mọ̀ ya mi ọwá ń ṣe náírà lọ lọ́wọ́ ẹ̀dá lẹ́yìn tó mẹ́rin tí ó máa lọ sí tó tẹ́lẹ̀ wọ́n ní jọ́mọ̀ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ àjọ tó wá sí àwọn àmì láti mọ̀ sí ó ti dá lẹ́yìn tó kẹjọ lọ́wọ́ lọ wọ́n ní ayọ̀ láti sùn mi tí ó ní òjì sùn mi pé lẹ́yìn tó kẹwàá lọ́wọ́ tó yọ sọ ó ti dá láti fi lọ́kà ẹ̀ lọ́kẹ̀ẹ́ wọ́n ní ayọ̀ náà ló ti kọ́ ẹ̀ kágbọ́ ìgbà ó fi àwọn èkó lọ́wọ́ bí ó tó ọha ọha síbi kan ẹ̀ṣọ́ pàtàkì ẹ̀ṣẹ́ tó kọ́kọ́ tó padà wọ̀ tó bá ti lórí tó bá ti tèrè ṣe pé ayé ìgbà ló ti òun náà lọ́wọ́ yìí àwọn tó bá ti kọjá tó tẹ̀lé máa fi hàn bọ́wọ́ gbà rẹ̀ ọmọ fọ ẹ̀kọ́ tó fi hàn ìṣẹ̀ láàárọ̀ rẹ̀ ó ti tẹ̀lé àwọn òṣèlú ọlọ́pàá tẹ́lẹ̀ pẹ̀lú lọ́wọ́ tọmọ pé ó ti di àbí àìkò tí ẹ ọmọ ní mọ́bà yìí lọ bẹ̀rẹ̀ padà kò ní pé ẹ oṣù tó mẹ́rin lọ́wọ́ fún ilé ìbí jẹun nínú ọmọdé ọmọ àbí bí ibi ìsinmi ẹ̀wọ̀n níbo ti dáyé sẹ́rin yẹ ọgbẹ́ wọn ọpọlọpọlọ mọ́wàá wọn àbá àmọ̀tíṣẹ́ ayé òfin ẹ̀yẹ tọ́bá wá padà wá tí ọba sí pé ìsinmi ọmọdé ní ọgbà tí ayé ìran tó yẹ kó sílẹ̀ ìfẹ́ pé ọkọ̀ bàbá wọn padà wá ní ti lọ́pẹ́ kàtẹ́lẹ̀ èyí padà ní ìjọ mẹ́rin ìjì lọ ẹni ọmọ akẹ́kẹ́ wọn àti ọmọ ọmọ ìrọ́lẹ̀ ọmọ àwẹ́lẹ̀ náà ìjọ mẹ́wàá wọn lọ ìjọ mọ́kànlá wọn lọ ọlọ́run ti fẹ́ ní nígbà tí ìjọ obìnrin máa ń sẹ̀fà ayébọ̀ rẹ̀ ìmọ̀ ìmọ̀ lé yóò ti ṣe ẹ̀sọ́ rẹ̀ látara ẹ̀wọ̀ wọn láti dáwọn àkọ́kọ́ ìlú lọ́kọ̀ọ́lẹ̀ tó wẹ́ ọkùnrin tó jẹ́ ìrànlọ́lé jẹjẹkúyà ọjọ́jọ́wà àwà àìlọ́rẹ̀ sí ọjọ́rà bọ́dẹ̀ sí lọ́wọ́ ní ọkọ̀ tí ẹ̀rù wá gbogẹ̀rẹ̀ wọ́n ni máa lé fọ́nà ìwọ́n ni wọ́n ní máa sùn kí máa sùn kí máa sùn nígbà mí látara wọn àbí àṣíṣẹ́ ìjọba jàrí wà láà ìṣẹ́jọ́ ìṣẹ́jọ́ kọ́dà ìrònú ìrònú máa ṣe ayọ̀ wọ́n náà fọ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́pàá balẹ̀ àbúrò wọn mẹ́yà òde kí n jẹ èdè bí wọ́n máa ti bẹ̀ yìí wọ́n ti máa wọ́n lọ́dọ́dá wọ́n ti máa fi hàn lóhùn wọ́n máa kàkọ́lá àwọn ọmọ kéwù wọ́n ti máa tọ́jú ọkọ kí n jẹ pẹ̀lú ìyàwó tọ́lẹ́ lọ́gbàá ṣẹ̀fà ló ń ti gbóyẹ̀ lẹ́fún wọ́n àpàlú òta ọba ti gbé sí yàrá rẹ̀ sọ ti bàyà wọn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yóò wà bá yín tẹ́sọ̀ mi yẹn gbogbo ẹ̀ṣẹ̀ ọ̀dá yọ yọ́yọ́ ìdókòwò yóò ṣe kí ọ̀rẹ́ ọ̀hún lọ́tọ̀ ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ máa yára kọ́lọ̀ mọ́tò ọ̀dá rẹ̀ kọ́tà sí màá lọ́tẹ̀ ìfọ̀nà ẹ̀ṣẹ̀ máa yára ẹ̀ẹ́dì ìgbọ́kọ̀ tẹ̀sí ìjọ máa ó tẹ̀sí ìjọ wọn àwọn èèyàn ọ̀rẹ́ ìwọ́n ní ìmọ̀ sí ìmọ̀ lé àmà ẹ̀ẹ́dù rẹ̀ pẹ̀lú bá ti ìyàrá yìí ìjìháwò ìpàṣẹ ìjìbẹ̀ ayé ìjìháwò ṣe ìgbà wọn ní yọ ọ̀rọ̀ tán bóò láti mọ̀ pé ó ti tán bóò láti mọ̀ pé ayé ò ti tán bóò láti mọ̀ pé èdè ti dá wọ́n ní àwọn pẹ̀lú kàméjì àjẹmóò àwọn àmọ̀ pẹ̀lú kí abẹ́wọ́ pẹ̀ náà àwọn tí wọ́n ti ha ọ̀rọ̀ àwọn tí wọ́n ti ha ṣẹ́kà mẹ́sìlá kùmáṣì àwọn fúnlá ó fi owó fi ṣe abẹ́ àbí aṣọ ọ̀kan bọ́wá ó fi ó fi bọ abẹ́rẹ́ ẹ̀hẹ́ wọ́n mú jáde padà tọ́wá ní kó ti fẹ́ ní òṣè nǹkan bẹ̀ máa kó ti kó ti dáná sí i tó bá ti tẹ́jẹ́ bẹ̀rẹ̀ kó ti dáná sí i ẹ̀dá ẹ̀kẹ́ ìṣó ní alikọ́sọ́ọ̀tù rẹ̀ lọ ilé ìṣèlú gbogbo obìnrin náà wà wọ́n fún alikọ́sọ́ọ̀tù rẹ̀ lọ tó bá jáde nínú ojú ara obìnrin ọ̀yàwó àwọn ọmọbìnrin olómìnira ohun gbogbo lẹ́sẹ̀ tó bá yẹn kan sí i wọ́n lè gẹ́gẹ́ bí ètùtù yàtọ̀ tó nà wọ́n ní ẹgbẹ́ sẹ̀fọ́ ìdámẹ́ ẹ̀ tí ayé ọba ti dá ìnima jáde kò ní dédé lọ́kùnrin ṣe tó ń kọ́ díẹ̀ àwọn obìnrin ti máa lọ́sọ̀rọ̀ ìrọ̀sọ̀rọ̀ ìgbẹ̀lọ́wọ́ àmọ́ bí wọ́n ti gbogbo obìnrin tí wọ́n rí ilé àmẹ́kì tí wọ́n kó gbogbo ọmọ àbọ̀ òun láti kọ́ fẹ́ gbogbo tọ́wọ́ ti fẹ́ ọdípa ìrìn àìsọ̀ rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ ẹ̀kọ́ máa fi òun kọ́ ọ̀rọ̀ lóṣù máa fi ní ẹ̀kọ́ máa sùn mọ́ àmọ́ láti bọ̀ àìsọ̀ ẹ̀rẹ́ ọlọ́dún wà tẹ́sùn ìfẹ́sà sí màṣí ọlọ́run wọn ni wọ́n mẹ́ ẹjọ́ kọ́ ẹ má sùn máa wọn ìyàwó yìí tó má ṣe àìsọ̀ nínú àwọn ìmára tó rẹ̀ náà ṣe ó náà ṣe àtọ̀hádàtú àtọ̀hádàtú nínú ìfàdí káṣe ìmọ́tótó ní ti rẹ̀ jẹ́ ìfàdí lẹ́sẹ̀ ìfàdí òun náà ni wọ́n tẹ́kùn káàdì ìfẹ́lẹ̀ ìgbàlá òun náà ni ẹ̀jẹ̀ sọ́jà ti lára obìnrin ní nípasẹ̀ sí omi mà tó bẹ̀rẹ̀ bá ti fi wáyé ẹ̀jọ́ tẹ̀lé fẹ́rẹ̀ tó bá sọ pé sọ̀tún ẹ̀jọ́ màá jáde lára ẹ̀jẹ̀ nìyẹn ilé náà pè ní àlùfáà lẹ́yìn tàbí àpáàdì mọ́tà àlùfáà áàdì wọ́n ní òun náà kò ní àtùkù náà pé kalẹ̀ wọ́n pé àtùkù báyìí ẹgbẹ́ kalẹ̀ tí obìnrin gbọ́dọ̀ fi ṣe kò sí gbọ́dọ̀ fẹ́ òkú ti fẹ́ ìdí ara kálukú wá lẹ́sẹ̀ kí wọ́n bá ti rí ọ̀pọ̀lọpọ̀ àti màlúù máa ara àìsàn ha wọ́n ta ara ti tó gbogbo àwọn ìfọ̀ àwọn pàtàkì òpin ìgbà tí afẹ́rẹ́ bá ti má ẹ̀yẹ́ ìgbà náà ni ọ̀pá ọ̀lọ́wọ́ kọ́bílá àgbáyé ìbá jẹ́ pé ìbọ́ ọkọ́ ti lè mọ̀. Ìtúrẹ̀ ní pé wọ́n ti lè sọ pé kalẹ̀ fún ẹ̀jẹ̀ mímọ ìyọ́lọ́mọ yọ́ máa fìrún lẹ̀ ah, láwọn kí àwọn obìnrin bá kò ní gbà ọ̀rọ̀ àmọ́ yọ́ padà san àwọ̀ ìrọ̀lọ́mọ ìfẹ́ ọlọ́run fi lé ọlọ́run fún ọ obìnrin máa lo bọ́sílẹ̀ jẹ́ náà obìnrin bọ́sílẹ̀ sí tó wà yìí lọ́pàá jẹ́ gbogbo bọ́sílẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀wọ̀n lọ́pàá máa jẹ àmàlà àti ewé ìgbọ́lẹ̀ jù lọ́pàá wá sùn pé ẹ máa gbá lọ́dún wọn rẹ̀ ah, ọlọ́run fẹ́ra wọn pè wọn àwọn ọ̀fẹ́ ara wọn wọ́n fẹ́ra ara wọn wọ́n fẹ́ra wọn ṣe nígbà tó náà wà láàrin wọn ní tiwọn yẹn tọ́ba lọ́pọ̀lọpọ̀ Wọ́n ní káwọn ọmọ wọ́n ní káwọn ọmọ ní bẹ́ẹ̀. Àbí? Wọ́n ní wọ́n fẹ̀ lọ́wọ́ àti ìjọba ló wọ́n ti kéde, ni wọ́n wọ́n ní wọ́n fi ìran àtàwẹ́lẹ̀ fún wàjábá fi ṣe nìfà àti ẹ̀jẹ̀ nìfà àti lájáde lára wọn látara kí wọ́n tẹ̀lé ma akọ́tẹ̀ tẹ̀lé ma ara rẹ̀ ọlọ́run máa sùn ṣẹ̀fúnlẹ̀ máa sùn ìjẹ́ ìjẹ́ ìjẹ́ máa sùn ọlọ́run mẹ́ta wọn lórí ga ọlọ́run àwọn ọ̀fẹ́ ara wọn ìwọ́n ọlọ́run ti ṣe dáadáa fún yín tọ́lọ̀ máa ń gbé ayà kan wá tó ní òwúrọ̀ àwọn ọkùnrin náà láì káwọn àwọn ọmọ àti báyìí ẹ̀yọ́ ní máàsì ìṣẹ́lẹ̀ kó ṣe ní ìgbẹ́gbà yóò sí ní àti ọ̀dọ́gbà ọmọ yóò wáyé látara owó olóre mo ti máa wọ́n yàtọ̀ pé èyí wọ́n ní àbá ọ̀dá ní áfíríkì ní lára ìbáyà pé ọjọ́ ìlú ìgbé mọ́ ó sì ọkàn lè bá ẹmọ́kọ̀ọ́lọ́ bá yá ní nínú ẹ̀sìn wọn ẹ̀ ní arábìnrin pé ẹ̀jẹ̀ bá ti kọjá fọ́ọ̀sì ti kọjá fọ́ọ̀sì pé ó ti di sàárọ̀ ó ti kó lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ìdí ààrùn yọ ma kírun yọ máa fọ abẹ́ pẹ̀lú kírun yọ sàlùwàlá yọ gbá rẹ̀ ọmọdọ́ ọkọ̀ yọ máa gbé yọ máa sùnmọ́ yọ máa bá kàlẹ̀ dáadáa lórí ọkọ̀ tó tó tó kọ́kọ́ ti lè tó ti déyàwó mi wọ́n lè lọ́wọ́ fẹ́ mi ọwọ́ parí ìbáàdùn náà ọkọ̀ tó wá ti yọ ọkọ̀ ọwọ́ àlùfáà ọkùnrin wọ́n sùúrù ọ̀sẹ̀ méjì yóò inú àwọn ìtọ́lọ̀wọ̀ aláàbòsí kò ní láti ní ẹ̀sọ́ ilẹ̀ ìpé àtìkò jáma fi ń ṣe ìbáàdì kò yẹ máa ń pẹ́ àwọn afọ́ àwọn ṣẹ́ṣẹ́ àgbọ̀dá wọ́n ní kọjá ayédọ̀jọ́ mẹ́fà jọ máa lórí ìgbélé tó fún wọn tó wọn wọn lásọgbà àtúntọ́ta tó bá ṣẹlẹ̀ àwọn ọmọ fẹ́ ní ìgbàdí tó kà máa ń ta ìlọ̀ lọ́wọ́ ìlú ìlú ṣe ayélujára wọ́n lọ́wọ́ ta àrẹ ìgbà òun náà Ìgbéró ọ̀sán lọ́wọ́ wà ní àpábẹ̀rẹ̀ ní àìyébí àdáwò lọ́wọ́ yẹn. Àláwà ní kò tẹ̀sùrú bí wọ́n máa ń bọ̀ tẹ̀sùrú. Nítorí pé ìpínlẹ̀ wà lẹ́wọ́n láti fi lọ́ọ́ sí ìdèjì àti láti fi lọ́ọ́ sí ìdèjì fọ́ọ̀rọ̀ tó wá ní ẹlẹ́sọ̀rọ̀. Ọ̀wọ́ ni mo fi mọ́.

wọ́n náà sọ pé káyọ̀tì ìgbàlùmọ́ ó ní káyọ̀tì ìgbàlùmọ́ àlàáre òṣùlù lọ́sọ̀tì olóbìnrin tí yọ máa ń gba ìgbẹ̀ sí ma lára láti pàdé lẹ́nu yóò ti pọ̀ sọ̀rọ̀ lẹ́nu yóò ti pọ̀ sọ̀rọ̀ lẹ́nu mà ibi àwọn obìnrin tí wọ́n tẹ̀ sí ma láti pàdé lẹ́nu jẹ̀sán ọ̀dù wọn ni wọ́n máa ń dògbò báyà ní báyìí náà àgbà ìṣàjọ́ wọn tí wọ́n ní kẹ́rù tó nígbà rẹ̀ àwọn àgbáyé lẹ́yìn àbí 49 ìdúnà ní pé wọ́n mọ̀ nígbà láyé tó bá ti kọjá bọ́ ní ìdúnà 49 ti wà ní ọ̀wẹ̀ òun ti ẹ̀jẹ̀ ìṣẹ́ àbẹ̀lẹ̀ ìṣẹ́ àbẹ̀lẹ̀ ìṣẹ́ àbẹ̀lẹ̀ àbẹ̀lẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ kàdé tí ẹ̀jẹ̀ bá ti kọjá bíntẹ́tẹ̀ ẹ̀jẹ̀ àìlọ̀ ó ti ní ìṣẹ́ àbẹ̀lẹ̀ tí ẹ̀jẹ̀ ìmọ̀ olùkóòdì ẹ̀jẹ̀ ìfáàtì lórí ìdíṣẹ̀ àjọ̀kẹ́lá tó ní ìṣẹ̀ àjọ̀kẹ́lá ìyẹ̀ ìdàdíyà bẹ̀rẹ̀ yàtọ̀ ìdájọ́ ìdèbẹ̀ ìyàwó bá ti ṣáìtì wọn lè fàájì àwọn ìṣẹ́kùnlá sí ìgbà wọ́n ní òun náà ní ẹ̀jẹ̀ tí máa wá kí èsì èrè àbúrò ayọ̀ kì í sì ṣe ẹlòmíṣì ní ìjà ẹ̀rọ ni wọ́n fà ẹlòmí wàhálà ni wọ́n fà ṣẹ́ ìwọ́n fà lẹ́lòmí ẹlòmí jẹ́ kú jẹ́ oṣù tó lè jẹ́ ọdún máa tẹ́gẹ́ ni wọ́n fà ọlọ́wọ́ aláwọ̀ náà sọ ilé ọ̀rọ̀ náà àwọn ọmọ ìjọ ti dàbí ní ma ẹ àbílíbò ni àbíbẹ̀kọ́ ó ṣe rẹ̀ wá wọlé ayé báyìí oye ẹ̀ẹ̀ẹ̀ yẹn ní páàkì yẹn lọ́wọ́ pàdé ayé ní máa ń lọ rẹ̀ ọ̀pàdé ayé ní ẹ̀yìn lọ́rẹ̀ yìí pèsè láti fi sí ìrìnlá ìlú sí àrọ́bàtà sọmọ pé nígbà ojú ìdàrú mara wọn ní ìṣòwádà sílé ọmọ ilẹ̀ bá ti ráyì ọyẹ jọ́kẹ̀ ìjọ́ ní ọgbọ̀wọ̀ ìráyì lọ́wọ́ mọ́ ní ẹ̀jẹ̀ ìṣàárọ̀ tí máa pa lọ bẹ́ẹ̀ yóò sì kí ìrìnlọ́gbà àbẹ̀láyé rẹ̀ bó lọ́wọ́ sí wọ́n ní ó kún òkú ìjọ̀fún ìbátà àtọ́ ọ̀dẹ̀là wọ́n ní obìnrin tọ́wọ́ sí pípẹ̀ ẹ̀jẹ̀ ìṣàárọ̀ sí wá wọ́n ní ọwà ní mímọ́ ọmọ yára ní obìnrin sọ́jú ọmọ mìíràn tẹ̀sùn ọmọ ọ̀dàwò ọ̀rọ̀wọ́lọ́ ìjà nírúkọ̀ha tọ́lúwà ọkọ̀rẹ́ máa súnmọ́ ayétọ̀ ni wọ́n ní kámọ̀ súnmọ́ obìnrin àti ìgbàdí máa ti dìbà jọ wọ́n ní kámọ̀ súnmọ́ ọmọ òbí ti ha lọ ọmọ àpáta rẹ̀ ọkọ̀rẹ́ máa súnmọ́ ọmọ ìwọ̀lọ́ fún dókítà olóògùn ní ọjà àwọn ẹni ni wọ́n máa ń ṣe ayétọ̀ àwọn ọkọ̀ àwọn ìmọ̀ náà máa ti dìbà àwọn àpapọ̀ olóòrùn tó ti fi sára àdébìsì kìí máa mọ̀ sí sí ibi agbẹ́sẹ̀ máa sí léra yẹn ẹ̀hẹ́n wọ́n ní kọ́mọ̀ ọmọdé kan fún ìrìn rẹ̀ wọ́n ní kọ́mọ̀ ìrìn jáde nípa síkẹ́ ní bá jáde ní nínú tó nà ní kí ni máa wọ̀ tọ́ba dé ọmọ ọ̀rẹ́ jáde nínú rẹ̀ yóò lóun bọ̀ ọ̀rẹ́ wọn síláàsì ó ti di àwọn méjìlá wọlé wọlé ìjàmú méjìlá ìjàmú méjìlá ìjàmú méjìlá ìjàmú méjìlá Àlẹ́bìnrin ṣe àwọn òkúta ṣe ìlú ẹ̀lẹ́gbà, àlẹ́bìnrin àwọn obìnrin máa ń ṣe àìlọ́ ẹgbọ́n ṣe bá jọ pé ẹgbẹ́ ẹ̀kẹ́ máa wọlé ìrọmọ̀ wọlé ṣe wọn náà ẹlọ́pàá wọn láti pọ̀. Gbogbo eré pé lọ́bá dá sí ẹgbá tó mẹ́rin máa fi rí ọmọ wọn ṣe tí ọmọ ìjẹ́gbẹ́ àpáṣẹ òrìbí lọ́fẹ́ wọ̀ ní tí eré máa pọ̀ lágbára obìnrin àmọ́sára nínú àwọn àgbẹ́ta olùgbọ́dá lẹ́ta sọ̀rọ̀ yìí wọ́n àti pé ìlàpára ìjọba ìrẹ́yìn ìwọ́n tó táyé wọ́n lè fà rẹ́rẹ́ mọ̀tẹ́sì bírímà fádà ìṣàlẹ̀ ìhàlà wọ́n ní ẹ̀jẹ̀ ọjà ní láìsẹ̀sì ayọ̀ láìsẹ̀sì olùbáṣ òṣìfẹ́yìnmó olùbáṣ òfẹ́yìnmó ayọ̀ sọ̀rọ̀ pé ilé ìyàlọ́ àlà á lè mọ̀ pé dájúdájú fi ṣàlọ̀ ìbáraẹ̀wò ibi tí ṣáà ibi tí wàhálà ti máa wá òun náà ní pé wọ́n ní máa wá lọ́nà mẹ́ta ọ̀nà mẹ́ta òun náà nìkan àwọn ìlànà ìdáhùn ọ̀pẹ́sìlá ìdáhùn ṣe ìwọ̀n nípa ọba ní àìlọ̀ ẹ̀ẹ́dọ̀dá ọba ní àìlọ̀ ẹ̀ẹ́dọ̀dá ọba ní ìbáraẹ̀dọ̀dá àfà ni wọ́n máa lọ bẹ́ẹ̀ nípa ilé rẹ̀ أما إذا كان دم المرأة تعرف قدر حيضتها ونفو نوت واحد وعاد ركوبة لإخوان كالنار بولو في سنة أذكر أيضا أذكر في سبحانه أذكر أيضا كنيك نقول لبابا أقول لسما أذكر هذا يوم أكبر يوم أكبر أقول لسما ثم يجب أن أدعي إنسان وأن àdáwò bẹ́ẹ̀ mọ́lọ́ mẹ́lọ́ kan wá àwọn tó kọ́ lọ́kọ̀ wa mú kú wọ́n ní alákọ̀ọ́kọ́ àlùmọ́dá tó náà tó mọ́lẹ̀ àbáyọ́ ìta wọ́n ní gbogbo ẹ̀sùn obìnrin bá ti ma àsìkò tí ma fi ti pé ọ̀dù rẹ̀ ọ̀dì fáìlì sí ọ̀dì bẹ́ẹ̀ ọ̀dì náì sí ọ̀dì fífẹ́ àbí oṣù kọ̀ọ̀kẹ́ àti tó máa ṣe é wọ́n ní ìdí ọ̀sẹ̀ òun náà ní yọ́ máa rí ti àsìkò àìlọ rẹ̀ lásìkò yẹn bá ti tó ọ̀yẹ́ká ìlú pẹ̀lú àìlú àwọn láti bá ti tó wọ́n ni arábìnrin yẹn yọ́ máa fẹ́ràn yọ́ máa wẹ̀ yọ́ máa fẹ́ràn yọ́ máa gbà wẹ̀ ọ̀pọ̀ ló ti máa súnmọ́ yọ́ máa bọ́ra àbí mo fẹ́ sọ mo ní kí mo fẹ́ sọ ẹ̀ẹ́dẹ́ tó bí ẹni tó wọ́n ìṣẹ́ṣẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n ń fẹ́ òun náà ní pé ẹ̀jẹ̀ ṣe àbí ẹ̀jẹ̀ ṣe àlọ́ ìdàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ ìgbà wọ́n ní ọ̀nà mẹ́ta alágbàyẹ ìlú ẹ̀ alákọ̀ọ́kọ́ tí obìnrin bá ti máa tò ní ní láì wọ́n ti máa gbé láti ọ̀nà fáìlì sí bẹ́ẹ̀ ọ̀nà láì fi ní èyí lòun máa ṣe wọ́n ní tọ́wọ́ ti fi ọ̀nà fáìlì rẹ̀ lọ wẹ̀. Ìtòrí Òní nígbà ọ̀gbọ́n, ọkọ̀ òṣèlú ọ̀hún on náà yìí ti fi ní máa ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òṣìṣẹ́ lọ́sì ọ̀dì náà ọ̀dì náà yìí máa wá nígbà tó lọ́pọ̀ tó pèsè àwọn rẹ̀ èyí tó tún lè máa mọ́ wẹ́rẹ́ bóyá yóò sì yóò fi mà wọ́n dà máa bẹ́ẹ̀ lọ́rọ̀ inú òun ọ̀hún tó bá ti jà lòun tó máa ṣe kọ́ máa ṣe kí ni ó bẹ̀rẹ̀ lọ́dà sí ààwẹ̀ tó sì di ìbáṣepọ̀ rẹ̀ nítorí pé ebi ṣáyọ̀ náà ebi kéré ọmọ àdúrà omi àdúrà Muhammad wípé tó ẹ̀jẹ̀ máa ń gbà lára ànábì inú kùkù ní kọ́lé làwọn akáni tàbí ní àìdọ́tì àdùkọ tí àìdọ̀ rẹ̀ ní máa wá ọ̀hún àdùkọ yẹn náà ní ọkọ ọmọ ṣẹ́gẹ́lì ọkọ ọmọ ìjọba àti àwẹ̀ ẹ̀ sọmọ tẹ́sí wọ̀tán bí tọ́wọ́lé wá ní tọ́lá àtúwájú àti òwe pé wàá wẹ̀ ọmọ ṣẹ́gẹ́lì kọ́ ọmọ fẹ́ràn lọ èyí Mẹ́jọ tí wọ́n yẹ ìṣẹ́ ní ọmọ ẹgbẹ́ ẹ̀mọ́ ìṣẹ́ máa lọ. Ẹyẹ láti fẹ́ kọ́ kìí bá. Tó ẹjọ́ bá yé kó bẹ́ẹ̀ yọ nínú àwọn fíkìmù tó wà tẹ́lú sí ìgbìmọ̀. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n máa ń sẹ́kún náà máa tàbí látà Àmá ọmọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ àìsọ̀ àti ẹ̀jẹ̀ ti máa lọ ìjọba ẹni pé òun mẹ́sẹ̀sà ẹ̀ máa wá ṣèkèdè nígbà bí máìlù nígbà bí náírà tó fi ṣe nígbà bí títò kíni tó bẹ̀rẹ̀ kò lè sọ pé báyìí báyìí máa bí ìdẹ̀lẹ́mọ̀ wa wọ́n ní pé ìṣòro wà nìyẹn wọ́n ní tọ́bá ti mà yàtọ̀ láàrin ẹ̀rẹ̀ méjèèjì èyí ìyàtọ̀ yẹn yọ́ máa fi ṣe ìgbà tí yóò dúró àti ìgbà tí yọ́ máa fi lọ wọ́n ní ẹ̀jẹ̀ hajj òun ó ní ojú díẹ̀ ó kì í díẹ̀ ó sì tó wọn jẹ ọ̀dà àwọn náà máa fi wọn yọ ọdún yìí ọ̀dà torí àwọn ọdún ká máa fi àṣẹ ìgbà àti àwọn pẹ̀lú ọ̀dà ẹ̀ yìí ní ẹ̀jẹ̀ tó há lọ òun láì òun òun tó á òun ọ̀yàtọ̀ sí ẹ̀jẹ̀ tí máa ń wá láti ibi mú àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀bẹ̀yàtọ̀ wọ́n ni arábìnrin ẹ̀tọ́ wá ti gbọ́ rẹ̀ ah àìsọ̀rẹ̀ lẹ́yìn ilé ìṣọ́ ilé márùn náà jọ ó léò <laughs> ọ̀yá yóò fi ẹ̀rọ rẹ̀ tó fi àwọn ẹlẹ̀ ẹ̀ẹ́ ìṣọ́sọ́wọ́ rẹ̀ tó bá ṣe àsìkò tí ẹ̀jẹ̀ yẹn bá lọ yóò fi ṣẹ́ẹ̀jẹ̀ tó wá lé bí ẹ̀jẹ̀ lọ láì lè tó lé ẹ̀rọ ayá mi nínú ẹ̀sìn ìgbà wọ́n ní ìmọ̀lódé àti ìdí ọwọ́ òfin ọwọ́ òfin ọwọ́ òfin ẹ̀rí lórí ìyẹn òun náà ni ìyàwó fátímà ìbúná tó àbí ọbẹ̀jì ìyàwó fátímà ni wọ́n ní wọ́n tó pàdé wà mọ́hàmà wọ́n lè bàjẹ́ wọ́n yàtọ̀ sọ́dọ̀ ìwé ìjọba ilé mọ̀lá obìnrin náà ẹgbẹ́ lẹ́gbẹ́ tí wọ́n tó wọlé ní ṣe ààrẹ ẹ̀jẹ̀ ọ̀gá ní bàdá àdúgbò inú ìgbà náà bí mo wá ṣe wàá mọ́ tí mo pín ẹ̀jẹ̀ ìgbà afọ àdáwò sọ̀dá tí ó ti gbogbo àdúgbò rẹ̀ yẹn kí ní ìjọmọ́lẹ̀ ní wọ́n á máa gbogbo rẹ̀ nígbà àdúgbò yẹn lẹ́gbẹ́ àdúgbò ìgbà yẹn فقال لا الذي يراه هو الذي يراه بين الرجل انما ذلك العلم وليس بالحي التلازم اليوم

nínú àwọn ṣàlàyé wọ́n yíba àtàkùnà àmọ́kàtò òfẹ́dà wọ́n nígbà tí ó bèèrè yìí kò ṣe àìdọ̀ ìfọ́jẹ̀ bẹ̀rẹ̀ láyọ̀ kéèkì tẹ̀ owó ọ̀wà àtàkùn máa ń ní nígbà tó jẹ́ nípò láàrin ọwọ́ lọ́bí ẹ̀fọ́ máa ń ṣe òfẹ́dà òun lè bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láyọ̀ ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ayẹ̀kọ́fẹ́rẹ̀ báyìí ní ìṣẹ̀lá lọ́wọ́ lórí هو لازم وما بينهم كلهم كده وانت بقى لم يستفل أبناها على الحي فإذا غيره مميزة لذات الحي من بيت الانتماء خش ما يطلع عن قرونه الحي الاستفعال وانت بقى كده فحال يجبنا على حال أجلال النساء إيه؟ إيه، إيه؟ ويوم وواقع العنصر حوالي سوون يوم ربي شيء ويوم Ọwá ibi ẹ̀bẹ̀rẹ̀ tó dá. Ó sì rí pé gọ́mẹ́lú ìrẹsìnlẹ̀ láàrin méjì. Ọ̀dá ẹ̀jẹ́ fún ọdún fọ́ọ̀lọ́rẹ́ ọkọ̀ ayé ní ọdún yóò mẹ́fà mú yóò mẹ́fà mẹ́fà mẹ́fà ẹ̀hẹ́ ọ̀sẹ̀ ọ̀pá nígbà tí fẹ́ ṣọ̀rọ̀pá ti wáyé lọ́dí fẹ́ lọ́dọ̀ náà ẹ̀ wọ́n àti ilẹ̀ náà àti bùbá wọn náà wọ́n ti lé mi wọ́n máa ti parí rẹ̀ wọ́n ní kóhùn náà wó ṣe ní tó máa pàyà láàrin ẹ̀jẹ̀ méjì lágbọ́bá ìlà ẹ̀jẹ̀ méjì ní ọdún pẹ̀lú ọ̀la ẹ̀jẹ̀ ìjọba ti mọ̀ pé ayé ọ̀lọ́ta àti òṣèlú ti lé ìlọ́wọ́ ẹ̀ èyí tí ó lọ́pẹ̀ láyà ó gbé ẹ̀jẹ́ tó méjì ó ìyá sí ìní àkọ́kọ́ àbí ìyá rẹ̀ bọ́yá lọ́pẹ̀ lé wípé ọmọ lábájá ẹgbẹ̀rẹ̀ tó ọdún ọdún ayé lọ ní o tó lè máa ń tẹ́ ọmọ ilé tí ọmọ tó bẹ̀rẹ̀ ayé lọ ọlọ́wọ́ bá aláàbí gbogbo àwọn tí ayé wọn ti sí àtàwọn aláàbí sábúyà ti sà àtàwọn tó wọ́n sì ṣe ayé lọ lórí tábà fẹ́ wọn pé tábà àwọn wọn lẹ̀ oṣù mẹ́ta ni wọ́n lò wọ́n gbogbo àwọn ìfọ́kúnmọ́ tẹ́ gbọ́ àwọn tí ó yẹ tó ń ṣe ọmọ kékeré àwọn tó ti ṣe aláàrẹ wa kẹ́kọ̀ọ́ ẹ̀yẹ́ tó fẹ́ láyé àwọn olóògbé ìrẹ̀lá ẹ̀kọ́ ọmọ ìgbà tó bá tó wá kú bá lógún àti ìjọ méjì àti ìjọ tí mẹ́fà ọ̀rẹ́ nínú ìjọ méjì lẹ́yìn mẹ́jọ wọ́n ti rí ọmọ ẹ̀nà ọmọ ìlọ tó ọmọ ọmọ ti ẹgbẹ́ mú àti ẹ̀yìn mú ìbẹ̀dà ìmọ̀ ìmọ̀ tó sọ̀rọ̀ lọ́nà ọmọ ọmọ aláàbọ̀ tó fún ọgbọ́ yìí ìmọ̀ ìlú kọ̀ọ̀kan wọn tó ẹ̀yẹ́sọ̀ àwọn tó fún ìjẹ̀yà ẹ̀wọ̀n ayá mi lónìí الذي تقوم حولنا للمستهزئ الذي فتح ايها بجنة ايام او سبعه بعلم الله ثم تستسلم يبقى تقول بما امرتك بشيء قمنا الذي قمنا وقت الجنة لا تقول وقت الجنة قلوا قلوا قوم بابا نجيسي ọmọ tí wọ́n rẹ̀ lọ ẹgbẹ́ jẹ́ bàbá ní èyí tí ó kọ́ máa jù wọ́n náà ní jọ́rẹ́fà jọ́rẹ́fà jọ́rẹ́fà jọ́rẹ́fà àlùmùsàhárọ̀ ẹni tí ṣe ń sàhárọ̀ sí ẹ̀jẹ̀ àwọn ní ìjẹ́lẹ̀ láàrẹ wọ́n ní yọ́mọ̀ tààwẹ̀ yọ́mọ̀ tí ọkọ̀ yọ́mọ̀ tó máa tọ́wọ́ ní súnmọ́ tí ọba ti jẹ́ àtìkọ̀ tó ṣe àì tọ́wọ́ ti jẹ́ àì oníbẹ̀rẹ̀ fọ́ ọdún ọgbẹ́rẹ̀ ọkọ̀ òṣèṣù mama kí ló lé ẹ̀yẹ́ ẹ̀wọ̀ kàlẹ́ndà àtọwọ́lé àbẹ́ ẹ̀wọ̀ kiri ẹ̀wọ̀ kiri ló mọ̀lẹ̀ torí pé ọ̀dìmọ̀ ìmọ̀ bẹ̀rẹ̀

ẹ̀rọ yá ti fún ẹ̀sìn wọn máyà àwọn ọmọ rẹ̀ ṣáì wọn pẹ̀lú ẹni tí ti ṣáì jáde lálẹ́ kí ẹ̀sìn ẹ̀sìn bá ń ṣe ìrẹ̀ níwọ̀n jáde lálẹ́ àwọn kan olóògbé ìwọ̀ ọmọkọ́ máa ṣe lásìkò sí ẹ̀sìn ìjì alákọ̀ọ́kọ́ àtúntà ọgbọ̀rọ̀ mìíràn obìnrin tí ṣáì ọgbọ̀rọ̀ mìíràn anábì obìnrin tí ibà ń ṣe àìdọ̀ lọ́wọ́ kọ gbọ́dọ̀ gbà orí àjẹ́bì lónìkọ̀ gbọ́dọ̀ gbà orí wọ́n láti ṣe lẹ́nu ọ̀wọ́dọ́wọ́ àwọn ọ̀dá ẹ̀kọ́ wá ní ọ̀dá ẹ̀ tó lóbìnrin ní máa gbàwẹ̀ pẹ̀lú àìdọ̀ ọkàtà àbẹ́tẹ̀lá àwọn olórin burúkú lọ́kà àwọn abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní olórin burúkú tí ọba ti tẹ̀sọ́ olórin burúkú wọ́n bá kàdé àyẹ̀wọ̀n gbogbo tí àwọn òṣìṣẹ́ àwọn olórin sábẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ wọ́n sọ pé pé súnà ní àdìsí wọlé fẹ́ fi yìí súnà wọlé fẹ́ fi yìí ọ̀rẹ́ sí wọlé fẹ́ fi yìí tó sínú kọ̀rá ìdánwò àti kọ̀rá ni wọ́n fi lẹ́sìn ìdánwò àti kọ̀rá ni wọ́n fi lẹ́sìn kọ̀rá ni kalọ́wọ́ bá ó ní kalọ́wọ́ fi rán àdébìjọ wa àwọn yẹn ti sẹ́lẹ̀ ní wọ́n ti wá kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n wà gidi wọ́n wà gidi àwọn táwọn gidi àkùnfà wọ́n èso lórí rẹ̀ àbá àtà òwò ọ̀rẹ́ ọ̀fẹ́ sàkọ̀ wọn ọ̀fẹ́ sàn ọ̀fẹ́ sọ̀rọ̀ káàlù sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ ìjàpá ayé tí ó káyé ó lè bá àmá lórí burúkú ọlọ́pàá jẹ́ òṣèré burúkú náà ọjà ló pàtàkì lánàá Ramadan ẹ̀yọ́ màá ya ọjà ló pàtàkì sọ̀wọ́dá àtàrẹ́ mọ́ bàbọ̀lẹ́pẹ̀lẹ́ ó ní àlóbìnrin lè ṣe ó ní àlóbìnrin lè gbà wẹ̀ pẹ̀lú kọ́ máa ṣe àìsọ́ kọ́ máa ṣe lè ṣe sọ́ ó ti pẹ̀lẹ́ láàbá ó máa sọ̀rọ̀ àrẹ̀ jọba yìí ọlọ́wọ́ àlá oníyàrá ìrìnà àwọn àjẹ́ ọlá wà ní òkè ọdún wà sí ọ̀rọ̀ sí sẹ́wọ́n ti ká àdúgbò àdá àtàlí ìsìn ọlọ́run bá aláàbẹ̀ ọmọ méjì kalẹ̀ ó bì kan láti rèé ìlú ọlọ́run sọ ọ̀kan fàdá bì iná àtàlá ilé ìkẹsìkọ wọ́n sẹ́nà ilé ìkẹsìkọ iná àtàlá ilé ìkẹsìkọ títù bá yìí nàlè náà máa ń lò máa ń lò sí ìdájọ́ yìí ọlọ́run bá yà sọ àlùbá ìkàlẹ̀ fún àgbẹ̀lẹ̀ kọ́ máa àlàyé kò á nà fún wọn àlàyé kò á nà sí kí wọ́n lè bá nìkan kò lẹ́gbàá lè máa sẹ́ni ìwọ̀n nígbà àlàyé rẹ̀ òdíyàtò súnà gẹ́wà nígbàtí ká rí ẹ̀rí nínú àdúgbò àtúrí ẹ̀rí nínú súnà gẹ́wà wọn ọlọ́pọ̀ pẹ̀ta lẹ́nu kọ̀lá nígbàtí onísàdàyẹ ẹkẹrùn àdáyé ìrún nínú àdíjìdó lùdí nígbàtí ìgbà ọlọ́run tẹ̀lé lọ́dún lára àdámi ni òfin sí àdáda ẹgbẹ̀rún kàtà wọ́n ṣe tọba kún jọ tó rẹ̀ wọ́n ní káàmà jẹ́ ọlọ́run ti káàmà jẹ́ òkú wọn àdẹ́bì ni wọ́n ti lẹ́tọ̀ọ́ fẹ́ wọn ta ló sọ fọ́ sí lẹ́tọ̀ọ́ ẹ̀hìn ìjọba wọn sọ wọn fún àkàlẹ̀ yóò ah. kọ́ ní mọ̀ orí ìjọba tàbí ẹgbẹ̀rẹ̀ ọgbọ́n máa ń ẹ̀rẹ́ inú súra ọ̀dọ́ wà lókè ìdí àwọn ẹgbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ kò sínú kọ̀lá ẹgbẹ̀rẹ̀ ọgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ẹgbẹ̀rẹ̀ ẹkùn ló kọkùn nínú kọ́lá àdísì kọwá nítò sínú kọ́lá ìyẹ̀wò nílò ọmọ àfihàn kan ìyẹ̀wò pẹ̀lú ọlọ́dá àwọn ọmọ ọlọ́wọ̀n tó yí bàbá bùdá yìí àti mọ́kà sọ́lá ní méjì nínú wọn súnà ní méjì wà ọgbọ́dọ̀ bá sínú kọ́ ọmọ wà ní ọ̀gá ọmọ yá sọ́nà gbogbo kọ́lọ̀ wá fún ọmọ ó lè sínú bọ̀rá kò sínú bọ̀rá ló fi ipa láti bọ̀rọ̀ kan ọ̀dá ọlọ́mọdé àti olùgbòrò ẹ̀yọ́ mọ̀ yá ni nínú àwọn kan tó ti èèwọ̀ fún obìnrin tí ń ṣe háìtọ̀ nínú Islam tí ẹ̀ wà lérí ẹ̀ òun náà ni pé kò ní kí ẹ̀kọ́ sí bá ọ̀rẹ́ àdẹ́kọ̀ọ́ àwọn wọn ní àdéhìsà ìlà háàbẹ̀ ìsàkùnfẹ́ ti wọ̀lá àdébìdì wọ́n ti kù lẹ́sùn wọ́n ti kù làṣàrẹ̀ wọ́n ní kìsùn wọ́n ti kù làṣàrẹ̀ àdébìdì ń jẹ́ ìpínlẹ̀ abẹ́ jẹ́ rẹ̀ méjì wọ́n làwọn abẹ́ rọ́pò ọkùnrin kan torí wọ́n ti máa ra wọn lẹ́sùn. àdébìdì wọ́n ti kù lẹ́sùn ìrẹ́ sọ àdébà ìbà hádọ́ sí lámùfẹ́sí wọ̀ lámùfẹ́sí ṣé ẹ̀rọ tí máa ń jẹ́ ayọ̀ lọ́wọ́ kò ní kìsùn tó dá rẹ̀. pàtàkì àlùfáàlù yìí ha eléyìí náà ni ẹ̀sìn ẹ̀sìn ọ̀sán bó dínkù kí anábìrin yẹn lọ́gbọ́dọ̀ kí lọ́gbọ́dọ̀ gbà lọ ìwọ́ wá sọ pé nínú kùrá kó yẹ pé sáma sàwẹ̀ lọ nínú haidọ̀ káàlì sọ̀rọ̀ ẹni ìjàpáyé kalẹ̀ lẹ́lẹ́ náà tó ń bí wọn kọ́ ní túbá kọ́nà mọ́ gbalá ní ìdọ́wọ̀ rẹ̀ ọlọ́ọ̀fẹ́ gbalá ní ìdọ́wọ̀ àwọn ọmọ rẹ̀ ayyama ya nemi ọlọ́wọ́ bá bẹ́rẹ̀ kaba tako alẹ́ Muhammad alẹ́bìnrin gama kaba wẹ́lẹ̀ wọ́n kama gbà alẹ́bìnrin ọlọ́wọ́ ẹ̀dẹ́ bá kaba sẹ́ni an tó sọ ìlà wọ́n tẹ̀ sí nínú sọ ayé àwọn òṣìṣẹ́ wọn yàtọ̀ ìgbésẹ̀ tó wà ń wọlé lọ́wọ́ ọlọ́wọ́ adá kọba adá ọlọ́wọ́ adá ìyàwó àìṣà ó ní káàkà ìṣíkù náà dáríga ó ní ẹ̀rí ẹ̀jẹ̀ yẹn mọ́ wá lára wa fàdúmọ̀ ní pẹ̀lú ìṣọ́ mọ́kọ́ wá láti ká máa san àwẹ̀ padà wà láàánú mọ́ ní pẹ̀lú ìṣọ́ra àmọ́wọ̀ kọ́ wá láti ká máa san ẹ̀rọ ọ̀rọ̀ bí láti òfin láti àwọn ìṣọ́ àdẹ́sì sọ̀rọ̀ ìwọ́n tó bọ̀ nígbà orí ló wà ilé iṣẹ́ ọ̀rọ̀ ọba aláàbò nípa ọmọ akásí wà ní ìbájá ẹwọ́n mẹ́jọ ọlọ́wọ́ alákọ̀ọ́mọ́ ti wọ́n lọ́ta sún mọ́ ọ̀dọ́kọ̀ọ́dá agbára ọmọ ọ̀gbọ̀n wa. tó nínú àwọn kan sí agbọ́dọ̀ ṣe ẹ̀rí ìdáwa tí ẹ bá ti háìdọ̀ lọ́wọ́ onáà àti ìbá wọ́n tó rẹ̀ háìdọ̀ tó bá ti ẹ̀ àrọ́ agbọ́dọ̀ súnmọ́ ẹ̀dẹ́sọ̀ wa wà á ti sùn wà á ti sùn ní sáà tí màá fi ọlọ́wọ́ bá ní ẹgbẹ̀rún súnmọ́ àwọn ìyàwó ní wọ́n bá ṣe háìdọ̀ lọ́wọ́ ayé tó fi súnmọ́ lọ òun náà ti kó ní ọ́fà fúnlẹ̀ òun wá fẹ́ bọ́ láti bọ̀ ojú ìsáyé ọ̀rọ̀ ọmọ ìgbà wọn fọ́nà omi jáde sí ikú ọlọ́dẹ àbíkọ́ lọ́dẹ ìlú ọba ìgbé yóò mọ̀ wọn lẹ́nu lánàá ọlọ́run pàṣẹ ọlọ́run pàṣẹ ìlú ìsáyà ẹgbà wọn ẹ̀wọ̀n mi lẹ́nu lẹ́gbàá tó wọn ẹgbà tó wọn tó wọn sáyé lọ́wọ́ tó wọn tó wọn padà ẹgbà tó wọn ẹgbà tó wọn àbá ẹ̀yọ́ àìjọ ṣèlébá tí ò ní ṣe pẹ̀lú àpárá wá láti pọ̀ alùsùpapọ̀ alẹ́mọ̀ká sílàpapọ̀ àmọ̀bìlálẹ́ mo ti bá tòun lọ́sù àwọn àwọn tí wọ́n ń ṣe ìwẹ̀ ẹ̀jọ̀ ayé fún àwọn obìnrin alákọ̀ọ́kọ́ obìnrin ní àìyà ọba ti parí ìdè àìyà ọ̀wẹ́ ọba ní ìdè fáàmù ẹ̀yẹ̀ ìdímọ̀ ọ̀wẹ́ àdìgbàdàbà àdìsá àdìsá ti pé èèyàn da spáàmù ní ọ̀pọ̀lọpọ̀ spáàmù rẹ̀ spáàmù jáde lálẹ́ wọ́n yá sinimá lójú oorun tọ́ba ìgbà spáàmù fara lójú oorun ọwọ́ ẹ̀ lára obìnrin máa ń tàlẹ̀ pé wọ́n kọ́ ẹ̀ ṣe lójú oorun pẹ̀lú ìjì yóò lè spáàmù lára àwọn ọmọ nígbà tí wọ́n tẹ̀lé sí ọmọ ìlú ìfẹ̀sáwà mọ́ mọ́ tó ń fi máa ń kọ́nà sára ìsàlù ọ̀rọ̀ lọ́wọ́ mi lọ́pàá ti ṣígbà lóòrò onílé lọ́pàá ti ṣígbà lóòrò ọ̀dá ìyá fi ṣe ní ọlọ́pàá ti ṣàlù ọ̀sán wa ṣe àkọ́sà gbogbo ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbà ẹ̀yẹ yóò wáyé sí ẹ̀ẹ́dẹ́gbà ayé lójú ayé ẹ̀ẹ́dẹ́gbà ẹ̀kọ́ sọ́kọ̀ ọ̀rẹ́ àti òṣùpáyà òṣùpọ̀ ọ̀rọ̀ta àwọn ohun ti transformation lọ́lọ́ta ní àwọn ọmọ ó ti fẹ́ àwọn ọmọ transformation ní máa ní ìwé tó ń bẹ̀rẹ̀ àti tọ́ba tó lọ báyìí wọ́n tọ́ba lọ masturbation ní gbogbo tọ́ba ti rí ayàlọ́ máa nàró masturbation ní máa wújì ká ṣára masturbation ní máa mú ìyá ìgbà tó tọ́ máa masturbation ní máa dára ọmọ àwọn ọmọ ọlọ́pàá ní máa gbogbo nàmìlà ẹ̀kú máa bá ìyàwó ọwọ́ ti fọwọ́ àgbẹ̀sẹ̀ fọwọ́ nira sí obìnrin ọgbọ́dọ̀ máa ti máa tọ́lẹ́sàn ọkùnrin ọgbọ́dọ̀ máa ṣe àwọn ìwé ti ṣe máa ṣe lẹ́sì àdáwò ọ̀dà tó ọwọ́ ń ṣe tí ọ̀dà ọkọ̀dà wá dáa ní ilé tó ti dájú lè báyìí náà wọ́n ní ọ̀ọ́ wẹ́ pẹ̀lú fọ́ndẹ́ṣẹ́ onígbọ̀n náà wá ti sọ ẹjọ́ bá jọjọ àbọ̀fẹ́yàwó kan kò tó oṣù lówó lóúnjẹ kò nílé wọ́n ní mọ́nà mọ́gbà rẹ̀ lẹ́yìn mọ́gbà rẹ̀ ìjọba lágbà rẹ̀ náà ọlọ́run ni ọlọ́dún wọ́n ní àṣà àti ìṣẹ̀lẹ̀ láàrin ìdílé nìkan àtàrí ìdílé àwọn ọlọ́run pẹ̀lú ọlọ́run wá ní padà fún ọlá àwọn ọmọ yìí ẹlọ́dún ẹsẹ̀ sóró ẹsẹ̀ sóró ẹ̀ẹ́dẹ́ bá wá lọ lè ṣe ẹlòmíràn ní wọ̀n láì fi lọ́nà wà láti ọmọ ẹni lábọ́dọ̀ pẹ̀lú kó lè máa ronú báyìí fún fáàmù ìgbàgbà rẹ̀ tó wáyé pé fáàmù ọ jáde lára rẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù ẹ̀rọ àbáyà rẹ̀ kò ní bá tó bẹ́ ọkàn rí pé ìpàá eléyẹ̀ wọ́n ní òòlù rẹ̀ dábà àbẹ́ tí ó jáde pẹ̀lú àbù ọwá tó ti pìtì pìtì ọlọ́rẹ́ ó ti ọwọ́ ẹ̀gbẹ́ ọ̀ ọlọ́rọ̀ àtàkùn ààrẹ ìgbẹ́ ọ̀pọ̀ gbogbo kó bá kú àwọn ìgbẹ́ lẹ́yìn náà kí àtẹ́sìkọ́ ìpàdé kí ojú ara ọkùnrin àtòbìnrin kọ́ fẹ́ràn kóra wọn. wọ̀lọ́wọ́ gbẹ̀gẹ́rì ìgbà ìbá àwọn wọ̀ ẹwẹ̀ náà ọkọ̀ kan àwọn ọ̀wọ̀ ọwọ̀ ọwọ̀ ó ti wà ní ẹ̀sìn wọn alẹ́ ìdílé àmọ́sùn àti ìṣẹ̀dá àwọn ìṣẹ̀dá àdá tí ó tó ara ọkùnrin àti ẹ̀sìn tó bá fi kára wáyé wọn bá wọn wọlé ẹ̀yẹ pápọ̀ ìwà ìjọba alẹ́ ìdílé tàbí àti káwọn ní ìlú wẹ̀ ọ̀lẹ́bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ìyẹn kó bá ní ìwọ̀n nípa wá gbowó nípa wá gbà sí ìyàwó ọ̀rọ̀ fún kékeré ẹ̀sùn àwọn afá gbogbo ìta àwọn afá àwọn ọmọ ìjọ lóde ọwẹ́ ẹ̀dọ́gbọ́n ẹ̀sà àdébí tó bá rẹ̀ pẹ̀lú ní aká àtàlà ìbò ọ̀yẹ́ àwọn ẹgbẹ́ nípa ìgbè tó wà lára rẹ̀ pẹ̀lú ẹ̀dá pẹ̀lú ẹ̀ ọ̀yẹ́ náà fún ìgbà ìsìlá mi sí àdébí òbí tí wọ́n tó wọ́n wẹ̀ àmọ́ kọ́ wẹ̀ yẹ ní olóbi ní òun lẹ́ta òwú òun ní wẹ̀ àwọn aláwọ̀ àwọn ọmọ ìjọba rẹ̀ ń lọ́wọ́

gbogbo olùwẹ̀ pátá ẹyẹ bákan náà ní gbogbo bákan náà ní pálá ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ bákan náà gbogbo ìwẹ̀ kan náà ní àwọn èdè ìṣẹ́jì èdè ìṣẹ́jì tó bá gbogbo wọ́n pè náà àlẹ́káàmì àlẹ́káàmì ìlú pé ìlú tó pé pérépéré tó bá ṣe ọgbà dáadáa ju ẹlẹ́kùnrin lọ alùpùpù náà ní gbogbo ìkan máa tó ráwà sí àwọn ẹgbẹ́ náà wà wẹ́ ìkan mẹ́rin láti ìjọba ẹgbẹ́ ti bàbá mi sọ bàbá mi ọwọ́ ìwọ̀n náà ti náà wọn bàbá bàbá bàbá mi àbá òsùn náà wá wọn kí wọn bàbá mi wọn kò sí ìmọ̀ wọn lé àbá ìwọ̀n yẹn lápò wọn ìjọba láàrin ẹgbẹ́ tí wọ́n ti rí àbá òsùn náà tàbí láwọn ọ̀sán ọlọ́pàá ìjà wọn ní èrè ọ̀sán bọ́ọ̀lù àti ìwọ̀n ìjà wọn ẹ̀rọ ìyá ẹ̀yìn lẹ́sìn màkẹ́ fún màkẹ́ iṣẹ́ sí màkẹ́ ẹ̀yìn náà lọ́pàá

èsì mọ́mọ́ bá gbogbo olú tí máa ń pè mọ́ra wọn àbá wà lọ sí kéwù ní ìsànwó ní kéwù lẹ́wọ́n nìkú ẹ̀yọ́ lè mọ́mọ́ ẹ̀yọ́ ní ti bẹ́ẹ̀ nìkan máa kò péré náà nìkan máa lọ́jà mọ́ àwọn kí ni alákọ̀ọ́ wọn yá sí ó ní àníyàn kọ́ fẹ́ẹ́ lè fẹ́ náà lọ nípa ọ̀fẹ́ ìwé ìwé háì ọ̀fẹ́ ìwé ìfà àníyàn ó ti yọ wà kéde bí ọ̀rọ̀ mi sí kéde bí ọ̀rọ̀ mi dúró ọ jáde ìtọ́lọ́wà ní ẹ̀rọ màá rántí pé mo fẹ́ wẹ̀ jẹ́nàbà ẹ̀yẹ jẹ́ jẹ́nàbà nígbè lè yàtì lọ́mọ jẹ́nàbà ó ní ìfẹ́ǹsà láìní máa tàbí àgbé àwọn àbẹ̀rẹ̀ sọ ìfẹ́ǹsà yẹn tí ọba ti kí ọba wẹ̀ nínú oṣà lórí òyìn jẹun alábọ̀kọ́ ní ìfẹ́ǹsà yẹn ẹ̀ẹ́dẹ́ ìwọ́n fẹ́ ṣe fi sígbà ìwọ́n fi tẹ́lẹ̀

onímẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ ọwọ́ àdàbí sí orí bí ọmọ ẹlẹ́ẹ̀kẹta ọjà sí lábọ̀bọ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ọwọ́ àdàbí sí apá òfin àti apá òsì ẹlẹ́ẹ̀kẹta àwọn ènìyàn àkọ́kọ́ wà ní ẹlẹ́ẹ̀kan àwọn ọ̀pọ̀jà ní sápọ̀tọ̀ wà ní àkóso wà ní pé ó méjì gbogbo ààrẹ tó ọ̀rọ̀ fọwọ́ kan private party abẹ́rẹ́ ọ̀fọwọ́ kan tó bí parí ìwé tó kù àlùwà láàyè olóbi jẹun àwọn tó ń fọwọ́ abẹ́rẹ́ tó àlùwà ti gé àlùwà ti ga. ẹlẹ́ẹ̀kejì àti ojú sí òun náà ọ̀wẹ̀ ẹ̀dẹ́sọ̀rọ̀ náà ọwọ́ àìsàn náà ọwọ́ ìfàsì náà àmọ́ lára ṣe òṣù alákọ̀ọ́kọ́ eléyìí ló lẹ̀bá tó nǹkan àbí tí èèyàn máa ń kárí àbí tó tó bá ti rí tó ti bá wọn àbí tó bá ń gbóná nílùú mi orúkú ni wọ́n ti dé òun náà ní pé ọ́ náà ní ẹ̀sìn pé ọ̀fẹ́ ìrẹ̀jẹ̀ lọ́wọ́ ọkà mọ́ bọ́kẹ́tì ni ọkà ń tàṣe ni ọwọ́ àbọ̀wọ́ ló ju ara àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ ara ọkà ń tàbí ọkọ̀ ìtọ́lẹ̀ ọ̀rọ̀ ìjẹ́ lọ́wọ́ náà ọba wá fẹ́ kí o mọ́ ọwà sọ́dọ̀ wọn ọya ní oyẹ́ ọ̀la ní ọba yìí bọ́kẹ̀ ìṣẹ́ sọ́dọ̀ ọba ọkọ̀ wà gbogbo ara tó péjé sọ́dọ̀ ní òdìṣẹ́ ilẹ̀ pé àlùbọ́jì ilé ìlànà wa kájọ́ mọ̀ tó tọ́lọ́wọ́ wa kájọ́ ní mọ̀ ní àbáwà ní àìsí tàbá ti háyè lọ́wọ́ àbá ti tẹ̀lé máa ti lọ́wọ́ nínú àwọn mọ́tàlá tó gbé jẹyọ òun náà ti gbé ẹ̀dá kan tó lọ́wọ́ bá wa ẹ má jẹ́ kí ká máa tàwa kù lẹ́bi sọ fún arábìnrin yẹn nínú àwọn nǹkan tá a ti ṣe àlẹ́bi sọ fún ìyàwó Aisha wọ́n ti háyè inú rẹ̀ wá pẹ̀lẹ́ ìyàwó ayé tàbí màtún mú àtàbí nípa ayé máa rẹ̀ bá mi háàjù gbogbo sálàdà ti ti wọ́n náà sọ̀rọ̀ ọ̀run ní ẹ̀rọ ayé àtàkùn bí ìrìnfẹ́ ìta àtà àtẹ́sùn omi ẹni pé wọ́n sọ̀rọ̀ wọ́n wọ́n gbá torí wọ́n bá tàbí màwọ́ àtàrà níbi bẹ́ẹ̀ ẹni ilé ìyìn àwọn bá kúrẹ́ ní pé ìdá lé orí wọn mọ́sálásí àbá yẹn wọ́n bẹ̀rẹ̀ èyí lè fi fara mọ́ ọ̀rẹ́ nípa ìfásitì háyọ̀ tẹ́gẹ̀ẹ́ ìfásitì lára rẹ̀ ìṣẹ́ náà bàbá rẹ̀ wọ́n wọ mọ́sálásí àti tó bá fẹ́ kọjá sírí wọ̀dá dúró bá ilà ààrẹ ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá jẹ́ wọ́n jẹ́ náà wàlá ẹ̀wọ̀n wọ mọ́sálásí àti ìṣẹ́ bá kàn fẹ́ kọjá sírí abẹ́fẹ́ nǹkan bí. ẹ wá rí àìsàn àti ìdìbà àwọn afá àpò ọ̀rọ̀ ìwọ̀n àwọn ọlọ́wọ́ púpọ̀ ibi obìnrin bá ti wà ní mọ́sálásí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin fẹ́ mọ́sálásí rẹ̀ wọ́n látara tó fẹ́ bọ́ ìdàkẹ́kọ̀ọ́ alẹ́ àwọn ọmọ tó ń tẹ̀lé àyà tí wọ́n lè wọ́n mọ́sálásí tó ọlọ́wọ́ ọ̀sán àwọn afọ àkọ̀rọ̀ yẹn tó wù náà tó wù náà táyé gbogbo èyí wá sọ́wọ́ náà àbí ìṣèlú ara wọn náà nípa ọ̀rọ̀ mọ́sálásí. àdìsí wọ́n àbíyà wọ́n àbíyà ìwé ìjọ ọdún ó ní òkú nínú aṣọ òbíyà òbí ọ̀rọ̀ ó ní àdébọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ àgbàgbà àdébọ̀ ìbáwá láti ẹ̀rọ ní gbogbo àwọn tó wọ́n ti ayọ̀ pátá láti wọ́n jáde wọ́n lọ wọ́n wá tó kúrò àwọn obìnrin tó lè sábà jáde tó wá fẹ́rẹ́ bí wọ́n ṣe náà wà nínú lé èyí tó lè sábà jáde wọ́n ti fi wọ́n mara wọ́n mọ́nà wọn káwọn náà jáde wọ́n yẹ sọ́jà sílẹ̀ jọba àtẹ̀sọ̀sọ̀ ní ìwọ̀n dáwọ̀ tán káwọn náà jáde wọ́n wá sí ìdí kó rí àwọn òṣèlú lẹ́yìn náà káwọn náà oṣù wà fi wọ́n ti ń ṣàdúrà tọ́gbẹ́ tàbá tí ó ká ṣàdúrà ní àdẹ́bí wa ní wáyà àtẹ ìyáwá ọmọ àṣíyà ó ní àdẹ́bí tó fi wáyà àtẹ́ àti ó yà àrùn àlùmọ̀sọ̀ ìdára gbogbo àwọn tó ń ṣáyọ̀ wọn ta méjì tàbí lọ wọn tàbí lọ wọn mọ̀ wọ́rọ̀ àwọn olùsọ̀dá àwọn tàbí lọ́pọ̀ òbí ló sọ láàrùn ọ̀nà ìtàwọn olùwọ́n kéré wọn lè kẹrọ gbẹ̀rẹ̀ àwọn afáfẹ́ tó wọlé bí ìjọba tó kẹrọ kóbi àwọn ṣìkẹ́ ọmọ wọ ibẹ̀ tó bá ti parí ọmọ wọ bẹ̀ àti kó tó kó ta ọmọ wọlé ìjọba àwọn kọ́ bá ti ṣe ìgbéyàwó àìsà àti àti àti àti àti àti wọ́n àwọn àìsàbá ló mú àtẹ̀yẹ ọwọ́ ní àlàáhàrì ní sáyẹ̀ ọ̀rọ̀ àwọn bá ní ọ̀rọ̀ wà mẹ́ ìyàwó ṣàti màfi tá a bá ti sáyẹ̀ nínú àyíká sí lẹ́yìn tó lè rí ìrẹ́ rí ẹ̀kọ́ bá dá ẹ̀rọ lọ́wọ́ ìṣẹ́jú tó wọ́n kọjá yìí wọ́n wá kà sí olùmẹ́fà ní fún àkọjá yìí ọbẹ̀ ìgbà sí lọ́wọ́ àpá ọbẹ̀ ìgbà owó jẹ lọ́kà wọlé kọjá yìí látàdà tó yàwó ìṣàdá òun náà ó wọlé kọjá yìí lẹ́wọ́n ní kòkòrò tẹ̀ máa ṣe àyíká lọ́wọ́ olùṣẹ́ bẹ́ẹ̀ tọ́ àwọn kan ní obìnrin ti sáré lọ sí ìfáàsì máa ṣe ó lè máa dárúkọ ọlọ́run ó lè ka àtúbáàdùn tó bá wà ní màtá ó lè ka ọ̀rá àdùn tó máa ka ọ̀rá àdùn misali da bakari da musulman kowa yau ba a cikin da ba a masu amma ya ce ba wani dogon ta yi da zai ba su a zai yi biyu ọkà tààrà ọkà tọ̀lẹ́ ọgbẹ́ wọn tẹ́lẹ̀ jọ sàdúrà ọgbẹ́ wọn tẹ́lẹ̀ sàdúrà ọkọ̀ tí a yọ àwọn òfin ìtàṣù yọlọ́mà ó sì tó àpamọ́ ẹ̀ wọn ni kò burú àwọn tó obìnrin lè fi kalẹ̀ ìláwà tó bá wọn àwọn kan ká sọ̀rọ̀ lóbìnrin kalẹ̀ obìnrin ó lè fún pẹ̀lú ìlọ́wọ́ tí ń ṣe àìsọ̀ àti ní ẹ̀jẹ̀ lè má ti fẹ́ra ó lè bá kọ̀ọ̀rá nìmọ̀ àwọn ní kó lo blọ́ àti tí ó fi àsọmọ àwọn lè bá kọ̀ọ̀rá nìmọ̀ pẹ̀lú áàdì pẹ̀lú blọ́ àtọ́sọ yọ̀kọ̀ wá ká nílé òṣìṣẹ́ olùkọ́ mẹ́kọ̀ ká ṣùgbọ́n ilé olùgbà yìí ọ̀dọ́ àwòrán ìlera lẹ́yìn náà ọkọ̀ rẹ̀ àti òun náà wọ́n lè máa ti lébi wọ́n lè máa ti lọ papọ̀ wọ́n lè máa wọ́n pọ̀ wọ́n

ẹ̀rọ ayá mi lọ ọjọ́ orí ọlọ́dún kù sọ́yìnbá ẹ̀jẹ̀ lọ́dún pé àmọ́ tẹ̀síwájú insha Allah ta'ala abẹ́ni wọn bá sáṣọ yìí lójú tó wá láti lò láti fi dáàbò rẹ̀ sí wọn kọ́nà tàbí kó máa wọ subhanaka allahumma wa bihamdika ashhadu an